فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته حتى أتوقع عليكم إكيالهم orí ajẹ́jẹ́ tán rẹ̀ kó máa bá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam. kókọ́rọ̀ tí a ń bá lọ òun ní ahkamul janaiz èèyàn bá kú kí lófin ọlọ́run tó gbé kalẹ̀ táàsì lẹ́yìn òkú náà. olúwa olúmọ tó dá fún wa àwa ò mọ tó dá fún wa. ìgbà míì àwa lérò pé nǹkan yìí dá fáwa lọ́dọ̀ ọlọ́run kò dá fún wa o. amóluwa àtànẹ́bíwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà máa ń kó dá fún wa àwọn ló máa tó sàǹfààní fún wa abẹ́láyé ní àtiláyé àwọn náà mà. òun ló jẹ́ pé gbogbo ẹni tọ́lọ́ bá tó ṣe kò ń gẹ́ kó máa tẹ̀lé tọ́lọ́ ń sọ àtàlẹ́ Muhammad ọlọ́run sọ̀rọ̀ fún púpọ̀ kódà bá ti di àti ń bá nira fún ọlọ́run fún. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà ọ̀rọ̀ pé inna Allaha. يعطي الدنيا لمن يحب ولمن لم يحب ẹ ráyé kátẹ fún yàn kíyàn fẹ́ jẹ kíyàn fẹ́ mu kíyàn fẹ́ lò kó máa rí pẹ̀lú rọrùn ìtànkù láyé nù anabi sallallahu alayhi wa sallam ó lè ráyé ọlọ́run àmọ́ kó lé ẹni tó bá nífẹ̀ẹ́ sí lọ́wọ́ a sì máa fẹ́ ni tí ò nífẹ̀ẹ́ náà. òun lẹ́bi máa rí ẹni ọlọ́run tó dé tọ́lọ́run ọlọ́run ó sì jẹ́ rẹ̀ múmu lílo rẹ̀ ọlọ́run bá sì kí fún ẹ̀rí bẹ́ẹ̀ níbi ẹnu àwọn mùsùlùmí níbi ẹnu bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó sì tí èsì mùsùlùmí náà. torí tí máa o. a jẹ́ pé ká fúnyàn lásìkè ká fúnyàn láyé ká fúnyàn lọ́lá ká ọlọ́run dáyàn lọ́lá èyí wọn ò túmọ̀ pé ọlọ́run nífẹ̀ẹ́ ẹni tó fún kò sì túmọ̀ pé ẹni tó lọ́run bò fún láyé ọlọ́run ti kí ni ọlọ́run nífẹ̀ẹ́ rẹ o anabi ni àmà o walakinna Allaha la yu'ti al-akhirah illa ma yuhibbu ọlọ́run ní nìkan ní ẹ̀sìn àfẹ́kúbá nífẹ̀ẹ́ sí Ànábì sallallahu alaihi wa sallam ó tún sọ́nbò míì ó ní man yuridillahu bihi khayran yufaqihuhu fìdí Ànábì ló bẹ̀ sallallahu alaihi wa sallam. Ànábì ní gbogbo ẹni tó lọ́n bá ti lórí kan kì í ti gbé yóò jalu kọ́ńtàtì. Ànábì ní gbogbo ẹni tó lọ́n bá bá ti lórí kè kì ti gbé tó kàn pé ó lọ kàwé ní Britain. Ànábì ní man yuridillahu bihi khayran ẹni tọ́lọ́run bá ti ro dáadáa tó rere kan yípa pé òhú ti dì ẹni tọ́lọ́run ó ṣe fún ní gbẹ́sì yìí nítorí léyìí àwọn nǹkan tí a ṣe fún ẹni tó kú ohun lágbára máa wò láti gbọ́ ọ̀bẹ̀wò ọlọ́run bókú bá ní báyìí ni ẹ ṣe lẹ́yìn mi tá a sì pé nítorí àṣẹ lẹ́yìn wòyí kò takòtò ọlọ́run kò takòtò ànábì ẹ má jẹ́ àṣà kò sí fún un mọ́tò kókò sí láyé má ẹ̀fẹ́ fún rẹ̀ olúwa ní àǹtún àlàm àmìlọ́ olúwa ní sẹ́yìn lẹ nímọ̀ ní àbẹ́mi ta ló nímọ̀ jù àwọn náà méjèèjì tó fi jáde pé èmi ti ọlọ́run ọba mo ti gbé ìlànà kalẹ̀ pé bẹ́ẹ̀ bá kú báyìí ni ẹ ti lẹ́yìn ẹ̀ ẹ sì lọ mú lànà mí sẹ́yìn mọ̀jọ́ ọlọ́run lọ ní. àti wá bá débi àti gbé níbi tó pọ̀ ọ̀nà tá a ti ń bọ̀ jíìn àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run afẹ́ parí rẹ̀ lónìí ká mọ mọ́rọ̀ mi sọ. àti wá bá débi akínrun sokùlà agbe lọ́nu tààrẹ́ ìpàdé nù láti sọ fún wa níjẹ̀ẹ́jọ́ kókò ó kú káwá kójọ pọ̀ nítorí tó kú ni ká fẹ́ ṣàdúrà fún àyè méjì náà lọ́yọ̀ ọ̀dà fún wa. lẹ́yìn òkú ẹ kójọ pọ̀ látàpọ̀ yín ẹ̀yin mùsùlùmí ẹ ṣàdúrà fún àyè méjì ni o. bí tó bá ti yẹ lẹ́yìn àyè méjèèjì ni kò sóre mẹ́ àìsóre mẹ́ ni òjúkúlówó sọ kò gbàgbé àìsóore ń bẹ̀ ni òjò kánábí oyún nàní ẹ̀ fún wa ànágbó gbàgbé òun náà ni níbi tá a ti kí wọn di la ẹ̀rọ àlebi ẹnì kan ní amásádà fókù ẹnu tá a tún òkú la dákòtò ọlọ́run sọ́wọ́n àyílà ni abálazárì torí òkú náà láì kí àdúrà mẹ́ńbẹ̀ tábìlì fókù mẹ́ ẹlẹ́ẹ̀kejì nígbà tá a bá sọ sínú sàárè anabi sallallahu alayhi wa sallam wọ́n sin òkú kan wọ́n sin òkú kan tán ojú ọyọ anabi olóbi jẹ́ pé olúwa sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana olúwa ní àríkọ̀sí dáadáa ń bẹ fún yín o látọ̀dọ̀ ànábì ó wá ní kí gbogbo èèyàn o a ah, fún o liman liman ní gbọ́. liman kana yarju Allah wal yawm al-akhir ẹni bá ń ran kan kó pàdé ọlọ́run dáadáa lálìkì àmà tó ń jẹ́ kálìkì àmà tàbùn ìlú wọn là ń lè pé wọn kọ́ sí ànábì o òun ló fi jẹ́ pé ó rọrùn púpọ̀ kéèyàn kọ́ sí ànábì kò síbi téèyàn jẹ́ kọ́ sí ànábì téèyàn lè kọ́ sí rẹ̀ gbogbo ọ̀nà láyé lè lè kọ́ sí ànábì kò sí ẹ̀dá mọ́ nìyẹn tí ò ní ẹ̀kọ́ lè ní tí ò ní ànábì àtúkù kò sí irú ìgbésí sànàbí yóò tẹ̀lé sànàbí yìí láyé tí wọ́n ti sí tí wọ́n ní tí wọ́n tẹ̀lé fún ẹ̀dẹ́ ènìyàn kò sí ìrùsẹ̀ sí wọn ló fi rọrùn. ó lè má rọrùn fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn kì í ṣe gbogbo ìgbésí tí máa ń bọ́ mi yàn láyé ló lè bá fà kan. aléráfà mi àwọn òbí ló ní owó àfà mi ò ní owó ọmọ lè má kù fún obìnrin má kù fún ó lè má jẹun orúkọ rí. ó ما má ní ju أما النبي محمد صلى الله عليه وسلم sallallahu alayhi wa sallam gbogbo nǹkan ìlà rẹ̀ èèyàn kú lójú ayé ànábì nínú tí èkó dá àmọ́ àwọn àtàjẹ́ mùsùlùmí láyé wọ́n kú lójú ayé ànábì bí wọ́n ṣe lẹ́yìn òkú ànábì dáadáa ń pè ní ọ̀sán kú sallallahu alayhi wa wọ́n ṣe ń bí òkú rẹ̀ àbáwọn rẹ̀ àwọn àbúlé àbí àwọn àbújáàlì wọ́n ṣe jẹ́ mọ̀lẹ́bí ànábì tí wọ́n tọ́pọ̀ bá òkú rẹ̀ rí. tètè ìlànà tá ànábì gbé kalẹ̀ pé bá a ti sòkú náà sòkú ní àná Muhammad ó wá sí láti tó dàrú mọ́ lónìí. wọ́n sì sòkú tán wọ́n da ìkọ̀ bó wọ́n pẹ́ yìí dà. ànábì ni ẹ̀mí ẹ̀ lọ. istaghfirullaha li akhikum was'alullaha lahu was'alullaha lahu tẹ̀síẹ̀. فإنه لحال يسهل أما تقول به sọ gbogbo ẹ lẹ́yìn kan láyé tí olùkọ́ ẹ̀ mọ́sàdá fòkù ẹ lẹ́yìn kan tó ní ayé mọ́pa ẹ mọ́sàdúrà àpapọ̀ fòkù àmúta ń sọ pé a máa yé èwo láti sàdúrà àpapọ̀ fún un gbogbo láti kójọpọ̀ sábẹ́ bí òfin àwọn sábà rẹ̀ tí wọ́n kú ni àbáwọn sọ àbáwọn níbi àná Muhammad sallallahu alayhi wa sallam ní ojú kan ta kẹ́hìn sí bí òkú àná Muhammad ní ojú kan kó àwọn jọ kan lọ́wọ́ sábà fún ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n fẹ́ràn ànábì ni. anábì ní tẹ́sí ti pé ẹ̀mí ètò ìpàgígá o ìtẹ́kùn lọ́ọ̀hà ní àkíkù ẹ tọrọ àforíjì fún màríà yìí àbí tó kú lóde àforíjì náà ni anábì ní tọrọ fún yà yìí ẹ̀mí ẹ̀ e lọ. rọ́ṣálù lọ́ọ̀hà láhù ẹ wá bá tọrọ lọ́dọ̀ ọlọ́run ẹ bí ọlọ́run fún un kọ́nà òun fẹsẹ̀ rinlẹ̀ nígbà tó bá bí ìdí ìlọ́wọ́ rẹ̀. wọ́n ti síbẹ̀. ó wà ní hadithu mi anabi sallallahu alayhi wa sallam anabi ni bàbá sọ òkú sínú sàárè ẹlẹ́pẹ̀yìn dà ẹ ṣàdúrà fún un kódà ẹ má kánjú bí àdúrà tẹ̀sẹ̀ fún un ẹ má kánjú bẹ́ẹ̀ òun ò nídìí oúnjẹ mọ́ báyìí oúnjẹ tiẹ̀ náà àwọn abala àwọn abawa wọn ní oúnjẹ òkú ni kíni aládùá olóògbé òkú àti tààrà wàhálà oúnjẹ náà nù tẹ̀mú tẹ́fẹ́ lọ rò ó lé òkú kan o gbogbo dúkìá tó fi ilé ọtí tán náà nù ẹnu tiẹ̀ náà nù alẹ́bí ni ẹ ṣàdúrà tó kù dáadáa kọ́dọ̀ ẹ má ti kí ni ẹ má kájú alẹ́bí ni ẹ tẹ́ ń bọ̀ dáadáa kọ́dà lóde wọn tí èyí ìpa odidi rà ń kún mi tí wọ́n yóò kú sáà tí wọ́n yóò pè ẹ̀kọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbàgbọ́sọ́jú nù. lóhùn ilé yóò ti ká. ẹjá fi àwọn ọ̀rọ̀ àwọn kan tó lè ṣẹlẹ̀ nù sàárè ẹjá sì sílẹ̀ náà. eléyìí ni nítorí pé òkú eléyìí ni ó ní kan ṣe pẹ̀lú òkú tó kú àti iṣẹ́ àìsísọ pa òun láti tó lẹ́rọ ọ̀rọ̀ nígbà tá à ń sọ̀rọ̀ yìí kálukú gbìyànjú kó la foundation rẹ̀ dáadáa ìlú tó ń kọjọ kan wọlé la foundation rẹ̀ o tí ó bá jẹ́ lè nira fún ọ fún ẹ lọ́fọ̀ ayé ńlọ́wọ́ ti fọ ẹ fà á. kódà kí wọ́n sàárẹ̀ òní kán lọ gbẹ sínú kán lọ gbẹ kábà kán gbẹ sàárẹ̀ òní sínú lè jẹ́. ó bá ti ṣe dáadáa láyé ilé ìdùnnú ló jẹ fún ọ kí wọ́n dìtì rẹ kí wọ́n dìtì rẹ débi pé ẹlẹ́kùn ẹlọ́kùn sínú sáláńgá kí wọ́n dìtì rẹ bẹ́ẹ̀. ilé ìkẹ́lù yọ fún ọ iṣẹ́ tó bá ṣe lórí ìtàmì tó bá nù sàárè kéé ṣe tí wọ́n ti kọ́ fún ọ. bí wọ́n sì kọ́ sàárè fún ọ tán kọ́ tán kọ́ síbi tó dáa jù láyé bá gbogbo gbogbo tó ń jẹ́ gbogbo ibi ilẹ̀ yìí náà kọ́ sí ṣe ti kọ́lé fún ọ kọ́ kọ́ sàárè fún ọ. àpáda àwọn àmì àtúnṣe èsì ìsàárè ẹ̀yìn òyìnbí mo lọ lókanjọ́ kan ìrìn láyé ìmọ̀ ń gbọ́ ni mo gbọ́ lẹ́nu àfáà mú bí ẹyá ẹ̀rọ táwọn àfáà ẹ̀rọ tàbí táwọn àfáà bá ń sọ̀rọ̀ ńgbà mí ẹ̀rọ tó yẹ pé ilé wa lè ṣẹlẹ̀ nílẹ̀ àti kúnlọ́sẹ̀ fíìmù wọ́n lókun kan kú wọ́n á bẹ̀rẹ̀ pé tọ̀ wọ́n á ti sàrà àwọn àfáà ní owó yìí ẹ bá fi ra èsì fún kúrú sáré <laughs> owó èsì rè eléyìí owó kíní kan ni òkú ni wọ́n wá rẹ̀ wọ́n mọ wọ́n mọ kí wọ́n mọ wọ́n mọ wọ́n wá rẹ̀ wọ́n wá kọ́lé fún un irú fáàmì yìí náà ti débẹ̀ irú fáàmì yìí ọlọ́mọ tí wọ́n dé bẹ̀rẹ̀ láyé wọ́n ti rẹ́ orí rẹ̀ lá wọ́n kọ́ bí ilé báyìí náà ni wọ́n wá rẹ́ sàárè yẹn ibi tí wọ́n kọ́ ni wọ́n á gbé fáàmù tí ń bẹ̀rẹ̀ láti gbé bí ọ̀dọ̀ ìmọ̀mọ̀ yìí ẹ̀ wọ́n ni wọ́n gbé sí wọ́n ti fáàmù sí láti lọ mọ́sálásí pé okú náà lórí mọ́sálásí ọ̀hún. mo ní wọlé wọn ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ kí n gbà wọn lẹ́yìn lẹ́gbẹ́ àgbègbè ẹ̀ báyìí bí ẹ̀rọ ẹ̀yà dèdè rè ní ti báyìí nìsí fáànù yìí ó ti ṣiṣẹ́ báyìí. nígbà tẹ̀ ń ṣiṣẹ́ irú àgbà àwọn fáànù yìí lè ní kí ìgbà máa wọnú àkọlé yìí wọn náà dáadáa kó ń ọwọ́ ti wíńdò kéèyàn ti gbogbo ẹ̀ kó wá gbé fáànù sí èrò fáànù kó máa fẹ́ wọlé wọ́n gbé kó fáànù yóò pè ọ́. èyí náà torí kan bẹ́ẹ̀ tọ̀ tọ̀ wọ́n lè jẹ̀ sí àyè. Ilé iná láyè ẹ̀ẹ̀kan. So ẹ fi ẹja ti yàgbé àti sọ yóò ní. àmọ́ ẹyin táwa ó ṣe lẹ́yìn òkú là ń sọ. tí ó jẹ́ dẹ́kun fún wa àti dẹ́kun fún. lẹ́yìn lẹ́yìn ẹgbẹ́ tá a bá ti parí lẹ́yìn tán. àmọ́ sábòsí kan wa náà ni. bókù bá ti rí àtàwọn ọmọ bá fi kalẹ̀ mo máa ń bí ìtàn tó ń ṣe lẹ́yìn rẹ̀. ẹnìkan kúrò lọ́wọ́ ọjọ́ kan àwọn atún tán nínú ṣe sí àwọn ìmọ̀mọ̀tọ́ máa ń tẹ́lẹ̀ pé tọ̀gbó wa ní gbọ́dọ̀ ti dá òkú hàn béèrè nínú ṣe sí tọ́kọ́ máa pé àwọn aláfa aládùúgbò wọn àkúrò jọ títí àfa máa ń bẹnu léwu ni wọn jọ ti lọ́gbọ́n bá lójú ní àbá tí bá bẹnu léwu ni wọn òkú yìí tí méje àmọ́ àti ó kéré ní eléyìí ní àpòrá ìdè mọ́ lọ di yàrá kòtò méjì wọ́n máa ṣe máa ní ìdíjọ́ méje wọ́n máa béèrè bẹ́ẹ̀ ẹni yìí wọ́n tẹ̀ ń dá àwọn rẹ̀ wá. ké in fact àwọn ẹni ṣe àbòsí láwùjọ yìí ẹni yìí fáyẹ pé lóòótọ́ ní sẹ́yìn pẹ̀lẹ́ yóò kú yìí ló ní ìtumọ̀ sí yìí ni tí èdè tó yàǹfààní ni ẹni ìfẹ́ ní bùkátà ti gbogbo yàn lọ bùkátà ti kókò lọ́mọ tí ẹni òwe pé ẹni ní ó ṣiṣẹ́ fún àwọn bíbí àkókò sáré bíbí àwọn pé sílé rẹ̀ pé lágbájá mà ní ẹ̀mọ̀tẹ́ àbótúnṣe ibi ṣẹ́kọ̀ àwọn ẹ̀mọ̀ ń sàdúrà mẹ́ ìyá ìlú mọ̀ ń tọ́jú ẹ̀ fáwọn táwọn ń sàdúrà bọ̀ àwọn máa ń sàdúrà mẹ́ ẹ̀yìn bù ṣọkọ máa ń sàdúrà láàrin gbogbo ìyá ìlú máa ń tọ́jú rẹ̀ ìyá ìlú máa ń tọ́jú rẹ̀ yóò bá wọn gbá yóò fọ tẹ́lẹ̀tì yóò pọnrin fún wọn. àwọn olóyè tó yapa mẹ́jù ó yẹ káwọn àfa yẹn kí wọ́n pé iṣẹ́ ẹ̀yìn mọ̀ pé ẹ̀yìn máa ń béèrè àwọn èèyàn ní àbíkílẹ̀ tó fi dáwù ẹ̀ máa ń béèrè ní kódà bí òun léèyàn ó yẹ kẹ́ kóra ẹ yọ àmọ́ ẹ̀sìn pé ẹ̀kàn kóra ẹ yọ ni kò sí kankan sí nìyí kò sí kankan sí nìyí. irú ẹni yìí lànàbì sallallahu alaihi wasallam bá bàrà wọn lè máa tọ́jú mọ́sáàsì àná Muhammad anabi wa ṣàkíyèsí pé mọ́sálásí kò mọ́mọ́ wọ́n ní tí ń tọ́jú ẹ̀ wọ́n fi kú. akẹ́lẹ́ sọ pé a ti lọ ìrọ́jọ́ kí n mọ̀ anábì gba bàrà rẹ̀ anábì wa lọ bí bàrà rẹ̀ sallallahu alaihi wa sallam anábì wa tún tiẹ̀ ó kàn kìsì la ọjọ́ ká fi fún mi. sẹ́rí à ń kójọ lẹ́yìn olókùú ẹ̀mẹ́jì atanra wa jẹ́ ẹ̀mẹ́jì kan dà wá pọ̀ ẹ̀mẹ́jì kan kórìíra àwọn àfáà súnà sí lẹ́mìí bí wọ́n ti máa rí tẹ́kùn ní pé àwọn àkàtì dé nìyí wọ́n ní ẹ má ṣàdúrà tó kù ẹ dákun ta ló gbọ́dọ̀ lóòótọ́ tó kù fún yàn pèsè lórí ibú làwọn ni àbáwọn ló kú ni ọ̀pọ̀ náà ni wọ́n rìpọ́ọ̀tù táwọn èèyàn táwọn àwọn ń bíbíà tí wọ́n ń fún àwọn èèyàn gbọ́dọ̀ fáwọn náà sì ní àǹfààní láti gbọ́rọ̀ ju àwa oníṣúná lọ àwọn náà ń sàṣàlátò fún àwa kọ́ tó bá kó mọ náà àwọn náà lọ bá wọn bá tún lọ fìyàwó náà àwọn àkùn ní gbókùn sòkú yìí náà ń wò ní tò wá lẹ́yìn pé kẹ́kọ̀ọ́ fi akọ aláfàá bá wọ̀ jù. ṣùgbọ́n wọ́n gba wọ́n gba àǹfààní yìí bẹ́ẹ̀ sọ máa ṣe gbogbo àwọn àfáànù. àmọ́ àwa nígbàgbọ́ kò ní kan dúró ní àti wọn náà padà tu nítorí tu díẹ̀díẹ̀. àfáà wa aṣọ́ọ̀kì Muhammad bin Abdul Hadi rahimahullahu ta'ala mọ́ṣẹ́ fẹ́ fún un nígbà tó lọ sábà gbọ́ tó gbọ́ sàlàfíà yìí dáadáa tó bá fẹ́ máa lu tó kànú síra kí kálukú náà sì kà tó wọn lò má. mọ́sálásí tó ti kọ́kọ́ dúró àwọn àfáà tí wọ́n ń bẹ ní àwùjọ nì tí wọ́n ń gbọ́n eléyìí ó fẹ́ bá ṣe wá jẹ́nu. tó sọ̀kọ̀lọ̀ kan ara ẹni dídí àyí bóbi bá tiẹ̀ nífẹ̀ẹ́ nù wọn bùkátà ti ń gbọ́ kò tó fẹ̀rẹ̀ nífẹ̀ẹ́ dídí àyí ló dínkù dídí àyí gẹ́gẹ́ nífẹ̀ẹ́ lẹ́gbẹ̀rẹ́ omi bọ́lá olè rìtáì olè rìtáì ní ṣùgbọ́n òun tó lóhun òtítọ́ òmìnira tó ṣe ni ó rìtáì ní fíṣà olóhun òtítọ́ máa ń fẹ́ yé kíni kódà yín fi ó ṣe kíkẹ́tì kan bí àǹdá akaba yìí náà ni ó tún sọ mẹ́ èyí tí sẹ́kù rẹ̀ bí ìgbà tí ò pé tọ́lẹ̀ èmi kò mẹ́ ẹ̀yà bẹ̀ pé iṣẹ́ kan ní ṣe lẹ́yìn báyìí oúnjẹ títà òkú lòun ti kú mẹ́ pẹ́jọ́ lọ́n ṣe. tó kò sí ọ̀nà tó ń ga jẹun ìgbà tí sọ́kùn mọ́tò bàjọ́ hàrùn ọ̀sán lọ́wọ́ tààlà kó tó ti fowó àṣírí àyè àfà wọ́n lọ gbọ́gbẹ̀ báwọn ọba ni ẹni tó bá lórí ti dé o tó da olóògbé lórí ni o èyí àwọn bá ti ní trust down àfà yìí ọgbọ̀n láǹfààní àti gbọ́ ìṣàkùn sí ẹgbẹ́ wa kó ló wà pé ìgbọ́ wa bá wà ní gbọ́ ó tún kó ń bẹ́ ó tún lọ lórí ti tẹ́mpì à ń gbọ̀tọ́ lọ́wọ́ bá fi òdodo hàn àdéhùn ọlọ́wọ́ bá ní o àákàmọ́ ń kájú ni níbi tí àfáà ìpadà wa lọ tó kú nínú rẹ̀ tọ́lọ̀ nìkan gbà láàyè lẹ́yìn àásù báyìí wọn làbá máa ń ti halkọ. ẹni tó wá jẹ́ ọmọ ọba àlú tó jẹ́ kápítà ó wá wá bí ọ̀rẹ́ rẹ̀ wá sí ìlú yẹn. wọ́n á fọ́ tún wá tún afárá ìtàn wọn náà kó gbogbo wà sí. ó wá gbogbo wà sí náà ah, yóò jáde aráàlú wà lọ́kùnrin yìí aráàlú wà lọ́kùnrin yìí wà bọ̀ àwọn tí wọ́n gbé lórí wa ò yẹ pé kẹ̀kọ́ náà kò sí ẹni tí ò gbé lérí tí wọ́n fẹ́ ìlú òfò àgbákò tó lè kọ́ àgbákò bá wọn ní ká máa délẹ̀ kò sí. àbúgbà tí ọba máa ń dábàá máa náà ó wá gbọ́ wá sí i ah! bí ẹlòmíràn máa ń dàjẹ́ sí ọ̀rọ̀ ó yàtọ̀ nǹkan gbọ́ gbogbo àti ìpínlẹ̀ ẹni yìí ìwé àti ìrọ̀ ọgbẹ́ fún ìgbẹ́ ni ó àfáà ń gbógun ti dídí àti ṣírìkù ni ó ó wá délé ó sọ fún bàbá díẹ̀. bàbá alágbájá báyìí mo mọ̀ nílẹ̀ èyí kò wá ó yà kí ni aims objective rẹ̀ gámà. lónìí máa ń sọ pé ẹ pe àwọn àtàwọn ìjọba pe àwọn àfáà súnmọ̀ pé kí ni wàlẹ̀ kí wọ́n gbọ́rọ̀ ẹnu wa lásán àwọn àfáà súnmọ̀ ní ẹ̀yìn yìí gan lẹ́yìn wá sí. torí pé àwọn protect government nínú ẹni tí wọ́n ń sọ pé káwọn yóò dákẹ́ ẹ má bu gọ́ọ̀mẹ́ntì ẹ má sin sí àwọn aráàlú tó fi ká tí wọ́n kó ra ìjọba tí ń bẹ̀lẹ̀ ẹ̀dọ̀ sí ẹ̀dọ̀ sọ pé gbàjọba lọ́wọ́ àwọn èèyàn ẹlẹ́kùn ìjọba àwọn onífẹ́ràn èèyàn pé àwọn lè dà kò fi tó kàn pé wọ́n padà gbàjọba lọ́wọ́ wa wọ́n á pè kó wá sàlàyé rẹ̀ fáfà yìí fún báyìí á ọ̀rọ̀ lọ sí gàbà mo bá ti dànù ọkọ̀ á kí ló fẹ́ lọ́dọ̀ òun kí ló fẹ́ látọ̀dọ̀ òun ọlọ́mọta kan dáadáa bí àwọn àfáì àwọn ẹni náà ti kọjá gbogbo àtàwà láyé lónìí tọ́ bóyá torí kó ọ̀pọ̀lọpọ̀ tí ìdíbi tí ìrẹ̀ dìde ní o ẹnu máa rí díẹ̀ dìde ẹ̀rí tó fi ń sọ yàtọ̀ sí ti fi ìjọ ìyàtọ̀ rẹ̀ kí ẹlẹ́kùnrin lọ kí Buhari pé olúwa ikú ó fi lọ fẹ́ ah! àkọ́kọ́ náà àti ìmọ̀kùnà báyìí kọ́kọ́ mi ẹ̀ṣẹ́ ṣe àmú ànígun mọ́tò ọba àwọn ọlọ́dá wà yìí náà ọ̀pọ̀lọpọ̀ wa àwọn ọmọ tí a ń gbọ́ padà kí a ń gun táìsí náà ní ẹ̀bà bábúrẹ́ bíi mẹ́rin yẹn fún wa. ìtọ́sọ́kù ilé tá ń gbé náà ẹ̀ a ń wọ̀wọ́ ọ̀hìn àbí ìtọ́pọ̀lọpọ̀ òwúrò tíọ́rì làákà máa ń ṣe pátíkà owó ìjọba ló wà. àwọn ọmọ nǹkan tí wọ́n bá ẹnu tíra ẹ̀yẹ máa fi ṣiṣẹ́ fẹ́ lù ú. ìlú oúnjẹ lọ́yìn náà nù ojú àná lọ ó ní ojú àná lọ. òun ni òjò ká pàdé kan ọdún ní. alimami malik rahimahullah ta'ala. ó ṣe tíra kan tí àwọn fẹ́ gbajúmọ̀ náà àwọn tíra tó gbajúmọ̀ náà àwọn tíra rẹ̀ alimu atọ̀. alimu atọ̀ yìí tíra fi kí pẹ̀lú hadith ni ó wá dìde làwọn yẹn ń kàkà kiri kálukú ń kà á àwọn tó ń jẹ́ àfa lásìkò tiẹ̀ náà wọ́n fi náà ó nìkan níbẹ̀ ń lù mí àwọn náà kọ tíra tó ń pè ní alimọ̀wá tọ̀ wọ́n á sọ ní okọ̀ kán lè bá fi dá ojú àwọn èèyàn kú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ta àwọn ọmọ tó mọ́mọ́ lùgbà bá mọ́ àtàmà ti kọjọ́ wa afẹ́ mọ́mọ́ àmọ́ kí ní kan mọ́ ẹlọ́gbọ́ o ma kana lillahi yabqa wa ma kana li ghayri llahi yafna gbogbo tó yẹ bá ti ń tó ìtọ́ lọ́wọ́ bá yóò sọ́kù lọ ni sálìkà bá lọ́wọ́ ìparí yóò máa sọ́kù àmọ́ gbogbo tó yẹ bá ti ń dórí nǹkan mi ẹ̀ ẹ̀mú gbọ́mọ́ ní padà tán ni ẹ dábòtò ọlọ́run èyí gbọ́mọ́ àtọ́ mi láyé yìí bọ́lá kò ní kàwé pé mú àtọ́ ẹni tọ́wà tí wà lọ́wọ́ rẹ̀ níbẹ̀rẹ̀ pé mọ́ àtàtòwò ni lọ tí alọ́fẹ́ra kìtàbù tàwí wọ́n ni kìtà alọ́fẹ́ra mẹ́ tó kìtàbù tàwí dùpọ̀ àwọn tọ́lọ̀ ọba tí ó sì ní kí kíra ọ̀tọ̀ kí ó tó fi ọ̀tọ̀ sí wọ́n ṣe kò ń gbẹ́ tí ó lárùbáríkà náà pọ̀ àmọ́ àlùmọ́ àtọ̀ káríkà gbogbo wá níláyé ẹwà ìmọ̀ mọ́lìkì ẹ̀mọ́ mọ́lìkì ò sí láyé íńtánẹ́ẹ̀tì bí ẹ bá wọnú íńtánẹ́ẹ̀tì lónìí ìkọlọ́ bèrè àlùmọ́ àtọ̀ ẹ́ ìwé ń bẹ lórí ìwé àníyàn dáadáa pé ó bá túbọ̀ ẹ̀mú tó bèrè wà fáwọn ẹ̀mú tó bèrè ni nítorí pé mọ́kànlá náà ìlú ẹ̀bọ ni mẹ́rin bàtà lágbègbè láyé àwọn ẹni ọlọ́run wọn mú sàárè wọn àwọn ọmọ nǹkan lélẹ́rí sàárè yìí ẹrú ìtìyẹ náà ìdúkú ẹkú sàárè báyìí ó ti tán ìjọba kan náà ẹlọ́wọ́ sàárè òní ẹlọ́wọ́ sàárè òní ẹlọ́wọ́ pátápátá ibi tá a ti lọ òun ni nígbà tó kù kú ta ṣàdúrà mi tàrí rẹ̀ báyìí wọ́lọ́ọ̀hì tí a sì mọ̀ pé torí nǹkan mi ló kú kéjẹ́sì. ó bọ̀rọ̀ jẹ́ gbogbo òkú pátápátá tí wọ́n máa ń kú wá sí òkú mùsùlùmí á kì í sí àbá ní kí ojú la jàmáà kó àkóso tálíkà ọlọ́run á ti àbá ní kí ó pèsè yẹn gbogbo òkú tó bá jẹ́ òkú mùsùlùmí àwẹ̀ lásọ bó ti ẹ̀kárí àbá nílé àwẹ̀ àwẹ̀ bó ti ẹ̀kárí àbá nílé àwẹ̀ àníkókó tálíkà ní àníkókó lọ́mà a sì sin bọ́n ti ní ká sí ànígbẹ́kòtò rẹ̀ ṣáà jù bẹ́ẹ̀ a sin bọ́n ti ní ká sí bọ́n ti ń sòkú olówó náà wọ́n sì wọn náà ó ti wá jẹ́ sí pé àdúrà tálọ̀ máa ṣe ní olókùn ó ti jẹ́ pé àwọn ọmọ àwọn tí wọ́n bá lówó tí wọ́n léèyàn nìkan lẹ́ ń ṣe fún. wọ́n ta ló tilẹ̀kùn náà bí sọ́tún ṣe kí nínú lẹ́kùn tó wà níbi sáńkù kan náà stọ̀ tó wà níyà yìí ta ló lọ́kẹ̀ẹ́ bá gbọ́dọ̀ ẹ̀ wọ́n ṣáàjì bẹ́ẹ̀ ni ta ló tilẹ̀kùn tó wà mẹ́wọ̀n síra tó mọ̀ ẹ̀mẹ́ ti ẹja ẹ̀yìn lẹ́tì àbúrò tì ẹ̀yìn lẹ́tì ẹ̀yìn lẹ́tì ni kò bá tẹ́ ìdílé náà ẹja ẹja ẹrù wájú nǹkan àmì náà. Bùrọ̀dì kìlọ̀ ẹgbẹ́ pé bá ti tó ohun àwọn nǹkan tá a máa ń sọ fún gbogbo òkú jẹ́nẹ́rà lónìí. tó bá yẹ kó lára ẹ̀sìn ló wà ká tún lọ kójọpọ̀ ní olókùú ká máa sàdúrà ní ẹ́fírídé nílé rẹ̀ tó fi jíjọ́ ṣẹ́ẹ̀sì sàrà gbogbo mùsùlùmí àwọn akẹ́kọ̀ọ́ dúkọ̀ máa jẹ́ ìwé okú ní ẹ̀wọ̀n tẹ́lẹ̀ tó bá yẹ pé inú ẹ̀sìn ló wà

èyí tó bá sí bí ẹ̀sìn yẹn ní kò sí bí ẹ̀sìn sí wa lé lẹ́yìn tàbí jẹun ó lè fẹ́ jẹun ẹ sọ pé wọ́n nìkan dáwọ́ fún yín ẹ máa ń gbà náà náà gbowó ẹ máa dáná ló bá náà gbowó bò mí ẹ̀mí ni ẹ máa dáná ló bá náà gbowó bò mí ń bọ̀ náà ti ń gbowó sáwọ́dí àbí àwọn òfin ẹ̀mọ́bẹ̀ àwọn òfin gbá. Ṣé o kò gbogbo owó bò ó? nítorí pé wọ́n ń gbé ń bò ní ìlú jẹ́kẹ́ iná wa kírèsì ọ̀nà tẹ́yà sí gbàwọ̀n yàn lójú ewu ńláńlá ni o ewu ńláńlá ni mo fi ọlọ́run búra ìfẹ́ òdodo àní sáwọn òkú wa mo bá àwọn kan sàn ń jọ kan nígbà tó kú òkú ìyá wọn kú mo ń jẹ́ láìpẹ́ bàbá yín ayé yín wọ́n náà láìkẹ̀ sí òdodo mo ní kí àyè ń bẹ láyé kán lọ tì máa lé kán máa fìyà jẹ mbẹ kán wá ní ìntẹ́ẹ̀tì gbàálẹ̀ òun ni mọ́tò tọ́ ní ìtọ́gbé wa ẹ olóhùn gbé lọ ní o because I love my mother. kẹ́ni kan wá ń pe nǹkan kan bẹ tẹ́lẹ̀ ti délé òbí kẹ́ni kan wá ń insist pé nǹkan yẹn ọ̀gbẹ́ òwe kalẹ̀ kọ́lá kó jẹ́ àbúrò rẹ kó jẹ́ gbọ́n rẹ níbo lẹ́sìn àkóníkọ́lẹ́ family òun ni kọ́lẹ́ gbọ́n òun ni níjọ́ náà family ó yá wọ́n ti yà jẹ́ ìyá mi wọ́n ní ká dé kí ní ìwà ká ti dé ìlú rẹ̀ wọ́n ní ká wọ́n gbọ́dọ̀ sí bẹ́ńkà pàwá àwọn olùkọ́lá níjọ́ làwọn tó ń darí mọ̀lẹ́bí àwọn. reality ni wọ́n ní wọ́n gbọ́ wọ́n gbọ́ tí àwọn sábẹ́ ànábì sọ nípa òkú tó kú táwọn èèyàn kó jọ sílé wọn. wọ́n ní kó nà nàcúd al-ijtima' ila ahli al-majid. وصنعت الطعام من النياحة àwọn sàábì àná Muhammad wọ́n láwọn ẹ̀kọ́ táwọn kọ́ lọ́dọ̀ ànábì láwọn sàábì ní ìdìmọ́wò wọn ìdìmọ́wò àwọn sọ̀hábà ara táwọn fi ṣe dẹ̀lílù ni nínú táwọn fi ṣe dẹ̀lílù alukohan tó nǹkan yìí dáa bí ọ̀dá ẹ̀wọ̀n alukohan nínú táwọn fi ṣe dẹ̀lílù onísúnà nígbà Muhammad táwọn kò ní hadith irú tá a máa fi ṣe pẹ̀lú ìgbé ìtàrí lẹ́tọ̀ọ́ kó lè jùlọ sọ àbà apáta àwọn sàhábà òun ló fi jẹ́ pé kíkó àlùkùránì jọ àlétakò torí jùlọ àwọn sàhábà ni. sóbà nísìnyí wọ́n ní táwọn sáájú ni pé kókò ó kú káwọn èèyàn wá kó pọ̀ sílé olókùn. àbí wọ́n ń ṣe oúnjẹ fún òkú lè ìrẹ̀já sí ilé lẹ́yìn òkú tó máa dáná mẹ́ẹ̀. àwọn sáábẹ́ ní nǹkan táwọn gbọ́ ni pé ara nìyá hà ni ara kí nìyí nìyá hà ni kí ni wọ́n ń pè ní nìyá hà ara nìyá hà kí wọ́n pè ní nìyá hà ìtọ́pẹ́ ni àwọn ìṣesí tí àwọn èèyàn máa ń ṣe lẹ́yìn tí ó máa fà á fún wọn fi fi àjẹ òkú yẹn nù sàárè. ẹni bá nìsín ó sì tó gbogbo òkú tó bá ti ń dáná ń bẹ́ẹ̀ gbogbo òkú táwọn èèyàn bá ti kó jọ pọ̀tán náà ń ṣàdúrà fún wọn fi àjẹ òkú yẹn nù sàárè ni. wọ́lá olùsọ̀rọ̀ pé mo náà ọ̀rọ̀ anábì ni mo á tẹ kíní íńtánẹ́ẹ̀tì kíní ẹni kò mo á gbúgbù rẹ̀ ìrè. yẹn náà ló kàn sí kì í fi òdodo kọ́. Akádé fi òdodo ni nǹkan sọ̀nù lé ẹ̀kọ́ ọ̀sẹ̀ níṣẹ́ gbogbo àwọn olùlọ́fọ́. Èmi kọ́ ẹ máa pa náà ni. Kí wọ́n fi ẹyẹ wọ́n fi ẹyẹ àmì sàárè ẹgbẹ́ mi lẹ́sìn. Kò wá yá èèyàn. Kò yá èèyàn. Ìyá rẹ̀ ti fi ìyá ń sunkún sàárè. Wọ́n kò yá èèyàn. Ìfẹ́ nìyẹn kò sí sẹ́kí dánwò ẹbí lọ́wọ́ àwọn èèyàn pé nígbà tí abakri ti dínkù tó eh, ìgbà tí ànábì muhammad sallallahu alayhi wa sallam tó kú abánabi dàgbà tó dídírí kódà abánabi dàgbà tó abúkù afa bàbá tó bí abakri ti dínkù ni bàbá abakri ti dínkù bàbá tó kú wọn tó kú ẹ. ali abbas àbúrò bá nẹ́bì ni abbas yìí ìgbà tó kú wọn tó kú ẹ àwọn onígbàgbà ni lọ́sà ó sà kéré wà lóbi etí yóò fún ló sòkú ẹ̀. Ìtí ò yẹ kó lé ní ẹ̀sìn lọ́rọ̀ kù ní òkè rí. Wọ́n kò ṣẹlẹ̀ rí nígbà tí wọ́n nígbà tí ń ṣẹlẹ̀ ẹ̀sìn nìkan nígbà tí kẹ̀yí ṣẹlẹ̀ bó ni wọ́n ti ṣe lásìkò ànẹ́bì. Nígbà tí kẹ̀rí báyìí bó wọ́n ti lásìkò ànẹ́bì bó wọ́n ti lásìkò àwọn kàábì ànẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam. Nítorí lóye, ẹ̀ka bẹ̀rẹ̀ ọlọ́run, ẹ má gbà àwọn èèyàn láàyè, èèyàn lè sọ dìjà ó tó dìjà ó tó dìjà ẹnìkan á bèèrè lọ́wọ́ mi pé ah, ìdí ìyàrá bá wá kú bọ́ ah! mo ní ìmọ̀ tó lè o tí máa ń ọmọ ìyá mi kó tájú àwọn sábà àwọn bàbá bàbá mi táwọn bá ní babalájọ ni o mo ní kò ní ṣùgbọ́n láti ní àmọ́ ọmọ ìyá táwọn bá takú èèyàn tó lè rẹ̀ ìgbé sọ kí n tó lè ṣẹlẹ̀ nílé yìí ìwé sílì rẹ̀ kí wọ́n mọ̀ fi àjẹ́ ìmọ̀ mọ́dà nínú tààrẹ pẹ̀lú bẹ́ẹ̀ yìí ọjọ́ tí mẹ́rin àti káàkiri tó fẹ́ràn ara wa ìyẹn ló bẹ́ẹ̀ jà lórí ẹ̀ nítorí léyìí ṣẹ̀ríà ò ní ká mọ́ ṣe sàárà àkókò èyí tẹ ká gbọ́ yé mu o àwọn àbá tí wọ́n pọ̀ ní ká mọ́ ṣe sàárà àkókò o. ṣẹ̀rí òsì ní kámọ́ ṣàdúrà tó kù. àmọ́ wọ́n náà béèrè wọ́n náà wo dáadáa ó ti jẹ́ pé lọ́dún láti yà rẹ̀ ládùúrà àgbà tá a máa ti fọ́lá gbọ́dọ̀ dún o. ọmọ dáadáa èmi o àti kí bàá ṣàdúrà fáwọn ọmọ nìkan ló kù. nígbà tí lè mú mi ṣàdúrà fáwọn ọmọ mi àti ṣàdúrà fúnra mi pé láì fún ṣàdúrà fún pé mo á ṣàdúrà fúnra mi iṣẹ́ ọkọ̀ ẹni tí kan ṣàdúrà fún láyé ìyá mi gbígbẹ́ láyé mẹ́kọ̀ọ́ ṣàdúrà fún tí máa ti tẹ̀ mẹ́tán agbẹ́nulà àwọn mẹ́tán wọ́n wá sí àwọn àti pàpàdé fúgbó bí i ẹ bí ṣe kó nínú tí wọ́n sọ wọ́n sọ àjọ àbá mi dọ́dọọdún ẹ sì ló ń jẹ òkú olùdàdúrà tí ọdọọdún àbá yìí máa jẹun ẹ sì wá ń fi ẹ̀sìn yín ẹ ti tàn sí sẹ́ni báyìí tọ́ lọ ẹ̀yin ni wọ́n kílẹ̀ ń fún ẹ̀yin yẹ́yìn òkú padà nù kò sí ní Islam a máa ti sàrà fẹ́ kú ẹnìkan wá bá nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam olùwà nàbì ìyá ń kú ó ní a àfàtọ́dàkú lẹ́hà olùwà nàbì tí mo lè ṣe sàrà fún tí máa sàrà fún tí ó bá ànábì ń bẹ́ẹ̀ ni tí sàrà fún yóò bá ó wá ní.

ó ń fún àwọn ọmọ quality kílẹ̀ education ó wá bẹ́ẹ̀ wà ní Muhammad pé èwo ni quality quality sàrà wọ́n quality mo lè fún mọ́ bí mi. anabi sallallahu alayhi wa sallam anabi ò sọ pé ọ̀yà sẹ́f ọ̀yà mọ̀ dáná káwọn ẹ̀ máa jẹun èyí tó mọ̀ tó yẹ kẹ́ ń dáwọn ẹ̀ ní sàrà anabi ò sọ bẹ́ẹ̀ ẹ̀ bọ́ dáná bí sọ ah anabi dá púpọ̀ ẹ̀yìn yìí gbàdúgbà lọ lọ́ràn ànábì ní sákì ò lè máa rà àti tó lè sọ́ọ̀fù tó lè sọ́ọ̀fù pé ọmọ àlùmọ̀ láyé ẹ̀rù bá ṣe ní pẹ́ẹ́mọ̀ mi lónìí sákì ò lè máa rà ẹ máa fáwọn yẹn wá bẹ́ẹ̀ máa fáwọn yẹn lọ́mọ ló kọ̀ yá rẹ̀ ìgbọ́n náà àfa nù yìí akókò wọn sàrà ọlọ́mọ sábà àforíjì wọn àwọn sọ pé àná wọn sábò sí torí àwọn lè ní báwọn ṣe ra sáǹdì àdìsí ìlú o àmọ́pò tí bẹ́ẹ̀ ti lọ́ra sáǹdì ẹ̀ àwọn kan àlọ́bì ń sọ fún táwọn ará sáǹdì ẹ̀ bẹ́ẹ̀ bàbá ní bá ti kú ẹ pé kókó bá wọn èèyàn ẹlẹ́kùn kókó ní sákìlì náà tóbi àlẹ́bì ní sákìlì náà kí wọ́n bá yóò tó gbé ẹfọ́ àyàn lórí ìgbè kú mu àgbọ́yé kó kéré ni àwọn tí wọ́n gbàgbọ́ yé àdéhùn yìí pé ẹfọ́ àyàn lórí náà ẹ̀rọ kò tó omi nira tó gbà wọn láti rà tó òbẹ́ bá ń jẹ mílíọ̀tì mo ní dọ̀tí ẹ́ tí a ṣe àgbàdo pọ̀ sí ẹran ẹ̀fọ́ fún ọ̀tọ̀ ẹ̀rọ ń tà tẹ̀mẹ̀rà a ní ẹ ṣètò bá owó omi òtò rọrùn fáwọn èèyàn làwọn èèyàn ń gbẹ́kànlá gbẹ́kànlá fún bàbá rẹ̀ gbọ́wọ́ òfin ìyàrá tó kú ìtànàbù ìtọ́lágbọ̀n kí ló bá ní gbogbo tó máa ń gbẹ́ ẹ̀dá ọlọ́run kò bá jẹ́ kókòrò tí bá mú bí omi omi wọ́n máa kọ́ pé bàbá rẹ̀ ti sàárà fáwọn ni ẹ̀rọ kànga mọ́sálásí mọ́sán lórí nàbà wọ́n ti gbẹ́ omi fi òun tí kò mọ́ lájá gbogbo ẹ̀ òun náà gbọ́gbẹ́ kan tó kọ́ mọ́sálásí mọ́sálásí yìí rèé wọ́n kọ́ ní two thousand and six kọ́ ni ọdún kẹlẹ́rẹ́ ẹ̀rí sí ẹ̀rọ padà máa sí ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́kì kẹlẹ́rẹ́ òun náà yìí ọdún bẹ́ẹ̀ gbógun sátìmọ̀ gbìngà yìí nù ìyá wa Fatima lónìí ìyá ti kú ọmọ yẹn ìyá tó pè ní Fatima ìyá yẹn ti kú ọmọ rẹ̀ ló kọ̀ fún ọmọ rẹ̀ ló kọ̀ fún wàá gbé kànga fún ìyá rẹ̀ náà ẹ̀rọ àwọn yẹn ti gbẹ kànga kànga yìí ọ̀tọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run gbogbo ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ bùsí gbogbo gbogbo wá wọ ẹgbẹ́jọ kú láti kò kẹ́ náà tó wọ̀ ní yìí oúnjẹ òkú nù èyí tí ó bẹ́ sí nù. ẹni tí òní ká wọ́n zàrà fún òkú amẹ́tàlá ti zàrà fún wọn béèrè wọ́n bẹ̀rẹ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam pé tàlá ti tàrà fún wọn di ànábì nǹkan tó dàrú ànábì ni ẹni tí ò bá ní déédé tó lè jẹ bíi làbídò méjì òun ló lẹ́tọ̀ọ́ láti gbé ẹ̀sìn zàrà fún làbídò mélòó tí ó kó ń jẹ kí wọ́n ní ìpanu lọ́dọ̀ tí wọ́n yàn ìpanu méjì ìpanu làbídò ẹ̀dá kan wáyà pé làbídò gbòó ọ̀dà bí yóò bá tẹ̀ ní tó tó bí ẹ̀kọ́ àbí búrẹ́dì tó lè jẹ́lé lọ́dọ̀ sàrà bàtà fẹ́ sàrà àwọn agbó ọba fẹ́ ṣe sàrà báyìí a ti mọ̀rọ̀ àwọn tá a fún un kìí ti pítà tí ó ń jẹ sàrà ní haram èyí tó jẹ́ haram ń bẹ̀ ìsí ìṣe ìkọ̀yọ́dà ìkọ̀yọ́dà sàrà ní sàrà ó jọ kẹta ni ẹ ẹ̀rín sàrà yóò gbọ́ kejì yẹn sí hùn ó lè fún yẹn sàrà àmọ́ tó o bá fẹ́ fún yẹn sàrà àwọn tó bá ní bùkátà sí yẹn fún ẹ̀wù tá à ń ṣe lónìí ẹ̀bẹ̀ sàrà àwọn tó ń bọ̀ wá sàrà tẹ̀kù sàrà yìí náà ń tẹ̀kù fún sàrà àwọn tó fẹ́ kú ẹ̀ pé wọ́n á pàkì mọ́tò jẹ̀gẹ̀dẹ̀jẹ̀gẹ̀dẹ̀ wájú ilé wọ́n sàrà náà nù àwọn ni wọ́n máa jẹ wọ́n máa jẹ fẹ́ mọ̀dáàmù wọ́n máa jẹ tọ́kì wọ́n máa sàrò lómẹ́ wọ́n máa sàdàkàdà mr agbájá yìí náà wá sàrà nu ẹni tó gbé mọ́tò wá kó wá jẹ sàrà tí máa ń lọ náà ẹ bá má lè jì ẹ wá ń fi bàbá rẹ ṣe díẹ̀ sówó owó ẹ yẹ kí ẹ kan tó irú ọba yìí tójú nínú sàrè. àwọn òun lọ́pẹ̀ jáde ká di àwọn òkú irú sí ẹ̀ ní sẹ́yìn bíi tẹ̀mí gbàrà lówó òun ló fi jẹ́ pé mo sọ́jú omi pé nílọrin ìmọ̀lúbi àdúgbò Yorùbá gan àti yáwó kẹta ayáwó ti òkú iná lọ́rùn. bàtà alájò wa kú. owó títù sáàsán gan-an màálù wọn lálọ́ ta wọ́n ní ká lọ bá wọn ta màálù bàtà wò lówó táwọn fún wọn ẹ bá lókè sí fún lọ sí sọ̀rọ̀ ìrẹ́ra ẹ bá tàmàlú kan màlú mi àwa ta àtàmàlú gan gan gan kátó gbé kátó lóògbà wọn ti kú àwọn ọmọ lówó wà ọlọ́sìn tí kí n gbọ́ sílẹ̀ yìí gbà náà èmi ò kó kalẹ̀ o ọmọ ẹ̀fà yọ ó sì di àárọ̀ ọjọ́ kí gbàdé lóògùdì lóògùdì lóògùdì ó sì ń jà. àpò olùgbọ́ dúdú mẹ́ta ti wọlé wọ́n ti àpò ẹ̀ eh, pàdé ọjà ti wọlé. wọ́n á bèrè pé mo lè na àwọn eléyìí mo sunkún jọ̀nà bá. ìgbà tí ó padà wá yá ó dé òkú báyìí dé wọ́n ń dá owó yẹn padà wọ́n ń dá owó yẹn padà àti wọ́n máa ń tà ní òkú báyìí kú. àwọn káyọ̀ máa ń kú owó wọ́n tún orí ara wa là ń jà fúngbà tó kúkú ìyá kan kú lọ́njọ́ ní ọmọ ìwọ̀n sọ̀tún tó ń sọ̀tún tẹ́tẹ́ kanu rẹ̀ ṣe sọ̀tún gidi ńlá ha ee àti òun náà tú bí ayé òkú gbà pé ẹ̀kọ́ bí yàrá bá kú ló pàṣẹ ìyẹn tún náà ni ọlọ́mọ pàṣẹ ìrìn òun wọ́n fi yàrá fún ìyá tá ìrìn òun màá tó tóbi ó sì jẹ́ olóṣèlú ìyá ìjẹ́ olóṣèlú tó tóbi ìjọ́jú mélòó kan àwọn kan tó wọlé tẹ̀mú ara ń balẹ̀ ó yá aláìsí wọlé ara ń balẹ̀ ẹ ó yá ẹ ẹyá ẹ bá ń tẹ́yá ẹ bá ń tẹ́ẹ̀kọ̀ ẹ ti fukú náà ni o ti ń yọ ẹ̀mọ́lẹ̀ ni o. àmọ́ àti ẹkún ti ń sun ni pé kò lówó lọ́wọ́ kí ká bẹ̀rẹ̀ ọlọ́run báyìí aláàfẹ́ràn àwọn òkú yìí àgbẹ̀rẹ̀ sí wọn. àníwọ́n tó bá ti kí ní ìyàní sí tọ́jú àti ìsinmi àwọn ọ̀rọ̀ tí ó tẹ̀wọ́n kókò bẹ́ẹ̀ láti yọ ìyàwó rẹ̀ nìkan ní wa ló wí bẹ́ẹ̀ ó ń tẹ́ gbogbo òkú tó máa ń ṣerú tó bá lẹ́yìn rẹ̀ wọ́n mọ̀ fi àjẹ́ mu sàárẹ̀ mi. àgbéyàwó sábà nìyẹn. kọ́lọ̀ kó tàmánà wa o kọ́lọ̀ ń yáre yẹn lé sílẹ̀ fún tó òbí mi ti ẹlòmíì òun ti gbèsè ayẹyẹ tó sára gbogbo rẹ̀ ìyàwó mi tó ti wá kú o tẹ́ ẹ bá fẹ́ ṣe sàárà olóúnjẹ náà kò sí tó burú mẹ́ bọ́lọ̀ bá ń rọ̀ lọ́rọ̀ dáadáa má dàgbà sí pé ah, ọlọ́run ní kí kí n ṣe kọ́ńtrátì ọlọ́run á ní olówó ń bẹ́ àti èsì ọ̀rá fún abàmì náà àti mo gbowó oṣù wọ́n ti fún abàmì náà ń bẹ́ ọlẹ́ra kò ráì bọ́lọ̀ bá ti lọ lówó tó ọlẹ́ra kò méjì ọlẹ́ra kò ráì mẹ́wàá ọlẹ́ra ogún kọ́bọ̀ lè pamọ̀ lùtì yìí èmi àtẹ̀yìn àmàwọn tàbí oúnjẹ pọ̀ ẹlòmíì àmàwọn tó jẹ́ sí pé wọ́n ti fẹ́ràn kan lùtì àtàmà tó tẹ̀lé ládùúgbò wọn nìkan lókù bó bá sì rẹ̀ràn kan náà tán náà tẹ́bí tẹ́bí bu awọ lù òmìnira ìwọ̀n ọmọ lọ́jà tán náà àti egun tó wọn pálá egun táwọn káwẹ̀ máa ń ti dira yìí ní àárọ̀ àtọ̀ onígbàsílùsàtò lọ́nu ibi pàrọ̀nù rẹ̀ ó sọ bẹ́ẹ̀ tẹ́jẹ́ rẹ̀ ẹ̀fọ́ ẹ̀mọ́rú wọn tó máa jẹ tààrọ̀ kò sí tọ̀kan lẹ̀ irú wọn bẹ́ẹ̀ ẹ wá wọ̀n ẹ wọ̀n gàrí ẹ wá wọ̀n ní kí ní kí mẹ́ta mẹ́ta ní kí ọ̀dà ẹ̀bẹ̀ fún alágbájá ẹ̀fọn tó tàwọn yín sí ẹ bọ́ wọn sí fún wọn àwọn tó wọn kó kù káàtó láwùjọ àwọn ní kẹfún kàránù amẹ́ríkà ń ṣe yí àpèjẹ lẹ́ńṣẹ́ lẹ́yìn òkú sabatana òkú àlòjọ ìlànà tíṣẹ̀dá gbé kalẹ̀ ẹnìkan ní kẹ́mọ́tà rà fún kú o ẹnìkan ò sì ní ká má ṣe àsọdákọ̀ tó kù àmọ́ tá à ń sọ ni pé ọ̀nà wo là ń gbà ṣe àyí kójọpọ̀ sàdúrà àfàkànnù rẹ gbòòmù rẹ gbò ló ti sọ wá ló sọ wá tí mo sọ yìí síbi rẹ gbò. wọ́n ní àwọn fúnra dé wọ́n máa ń dáná tí ẹ bá gbọ́ fúnra yín ẹ lè bìí kò ní gbọ́ fúnra mi ẹ lè bìí kò yẹn lè sọ́mọ́ láyéláyé ńlọrọrin nílẹ̀ ẹgbẹ́ ẹ lè bìí kò láyéláyé ìwé bí irú kí wọ́n fòlà àwọn akẹ́rẹ́ wọlọ́ ó ní ànẹ́bì kọ̀tánná ànẹ́bì jẹ àmàlà àtẹwédú kó àfọdàfọdà àdúgbò kọ́dọ́kọ́wọ́ àti wàrà kó ti dákẹ́ ìkó mọ́tò tá wàrà ẹran làbíbù ó jẹ́ parí mílíọ̀nù kódà kódà kó búrẹ́dì àmàlà for that matter àtọ̀gẹ̀ wí búlọ̀ lẹ́nu yẹ. alẹ́ bí bọ́ lọ́wọ́ so ohun tí òkú tí ó ń tí ó ràn òkú ìlú ọ̀nì ká máa ṣe mo rò pé ah, àwọn kan tá mo pa níbùkátà sí nípa àwọn kan tó yẹ òkú wa fún ilé yìí kọ́nà ń gbà míì tó bá lówó pé àrùn lọ́fẹ́ sí pé yìí lára tó bá kọ́ ráìtì wọ́n sì lówó lọ́wọ́ pé ọ̀rọ̀ òkú àti màtìgbà sálárì ó sì málájú àwọn ẹ̀láì fún lówó ọwọ́ á wò pé àwọn òun náà níbi ẹ̀ tó yẹ fún yàn sára ẹni tó níbi ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó náà ń ga bára káàkiri omi ò níbi ọ̀rọ̀ omi lè ra ọ́ fún ara mi mo kà á lórí íńtánẹ́ẹ̀tì mo ti kà á ọkùnrin kan ìkólówà máa ń fìdí ọba yìí ni níbi bíríìjì báyìí ti máa ń gbowó bó tẹ kóun tún máa ń gbá èyí tó ìjẹ́ máa tún fún lówó ó lóun ti ní iléeṣẹ́ pure water sílùú àwọn àti iléeṣẹ́ búrẹ́dì. ní nǹkan two thousand nineteen ninety eight ẹni yìí ti wà bọ̀ lẹ́sẹ̀kì lè lú mẹ́rin yẹn bọ̀ tó 1998 ẹni yẹn ní sáìdì apálára mi gbé ní máa ń fi dínú báyìí ní máa ń wọlé báyìí lèmi tí máa ń bá pàdé ní báńkì uba ẹ mọ̀ wọ́n ẹ kẹ àhà kẹ ń gbé ìdáhùn nìkan fún ní ìdíyẹ bá bá náà ó ti kò nígbà lọ yé uba alùpàdà ń ṣe gbowó ẹni tí ó gba sàárà tó bá níbi àníbi sọ̀rọ̀ láhùn àlùfẹ́lá dèbí ń tọ́jẹ̀ ń rẹ́ tọrọ gan dèbí ń tọ́jẹ̀ nìkan gbà àníbi tó bá ti ń tọrọ ju pé ó ju ju pé kọ́ lé bá ní àsìkí lọ àdébí tó òfin lọ́gbà fún ààrẹ hùn òfin ńláńlá ló kù tó ń gbà fún ààrẹ ìfàkọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn alùbárà nì mo lọ rọrùn mẹ́ta ń jẹ́ kan ìyá àwọn fẹ́ẹ́ ṣiṣẹ́ ń yí <laughs> bí n bá kà ìbárí kà dáadáa ẹjẹ́ ń bu kéré ti kó two thousand ní one thousand five hundred mo ṣe báyìí ó kàn sí báyìí mo kàn wáyé máa yáyà tẹ́lá bí ojú ló yà fi wò mí ní yàrá ẹ̀mí náà tẹ́jú mọ́ mo á tẹ́jú mọ́ yìí ọ̀yìn tó ń dà ń wá so ẹlòmíì ní ìwà yẹn gbogbo sójú ti ti ẹni tó bá ti ní fẹ́ni tí ò ní bẹ́sì ti fi kalẹ̀ nu kò ìgbà tó bá ní wàhálà rọ wá níṣòro ló ń jẹ́ pé àìsí ẹbọ tó ń bẹ lára wa pé ẹ máa lójúta mẹ́ta ẹlẹ́kùn nígboro èkó mẹ́lẹ́mọ̀ orúkà ló tàkà kiri àlùjọ ní olúwa wa nígboro èkó kí wọ́n wá ọ̀dọ́ kan gbóni ìyá kẹ àwọn amúlẹ̀ kan máa ń gbé lọ́jà ìran ńlá ńlá ló ti ga péré wọ́n gbóni lọ́wọ́ ìran ńlá ńlá. kẹ́kẹ́ ẹ̀rọ ògún ló gbóni lọ́wọ́ èdè ẹ̀rọ parí ẹ̀ka wá síbi ògún ìran ńlá ńlá. ẹni ní pàtí mọ́tò kalẹ̀ yóò máa aṣọ àgàn á sì gbọ́n aṣọ yóò máa halẹ̀ báyìí lọ́wọ́ àti bọ́ ni àwọn sàrà ó sọ̀rọ̀ sàrà dàrú nínú yẹn sàrà ó dìgbà tí nǹkan máa ń ṣe ọ́ àti ọba ti ní ọwọ́ alẹ́ nítorí òun ò ní àìsí ti wá ní à ní táwọn jẹ lálẹ́ yìí tẹ̀ òun gbà fún àwa sì ní táwọn àwa ní táwọn jọ láàárọ̀ làkọ́dà ẹgbàá mẹ́ sàrà nù tí ó sígbà ọ̀ ní sọ́gbà tó bá ní pọ́blẹ́mù kọ́tún kí ni ìyẹn kọ́tún máa ti sàrà wọ́n tó ṣe sàrà fẹ́ kúrò náà kò gbàgbà lówó ńláńlá àyè wọn lọ́sùn lọ́gbẹ̀kànga bọ́ọ̀ lówó kan gbẹ̀kànga tó pé ẹ̀yìn rẹ̀ ó gùn tí ó sì kéré ọlọ́ gbógi gidi nìkan fún ìwọ́n lọ́nà lẹ́bẹ̀ wọ́n lè dọ́là sára fẹ́ wo gidi mọ́ngò síbẹ̀ bí mọ́ngò bá wọ́n máa pin gírí ìbẹ́pẹ́ lókùn ìgbà táwọn èèyàn bá ti ń ja tọ́wọ́ etí ilé yẹn mẹ́ẹ̀ tí wọ́n ti ń ja ẹ̀sàmà ẹgbẹ́ ọjọ́ tó máa ja nǹkan tó máa ṣe nù kan tó máa ga lóko àbá tiẹ̀ ìgbìgbọ̀gbẹ̀ lónà àdúgbò bá lọ́wọ́ díẹ̀ lọ́wọ́ àpòkè náà sáfìnà lọ́wọ́ ẹgbà ẹni ní mo lè fún yín nù ládàá rẹ̀ kọ́ báyà mi lálẹ́ kìlámà ọ̀tá ìṣẹ́ tó sọ́ra kọ nìyẹn ẹnì kan ní ẹ mọ̀ ìṣẹ́ra fẹ́ kù yín àmọ́ ọ̀nà táwọn èèyàn gbà àti àwọn àfáà yìí ń gbà yín lójú ni wọ́n wá gbà yín lójú lásán wọ́n tún kọ́kọ́ tó kọ́ bá wọn òkú abẹ́rẹ́ abalẹ̀tọ́lá gbogbo àwọn òkú mùsùlùmí kí wọ́n náà sábà fún wa ọlọ́run ọlọ́run àforíjì wọn o àwọn tó lè ṣàdúrà fún wọn mọ́tàbá foríjì wọn la ilaha illallah ẹni tí yóò sòkú tiwa búrúwá ti fi àtànẹ́bì báwa bá fayé lẹ́ẹ̀ lọ parí ju òkú wa o nígbà tí ń sọ níbi ẹnìkan ọbí tẹ́lẹ̀ kó kú sínú wa àwọn fámìlì wo pé kìí sòkú yín kìí sòkú yín òkú àwọn ni ẹ̀dá fún òlẹ́wà sí kó máa lu àdéhùn òkú òkú àfáàsúná gbogbo tí máa ń ṣẹlẹ̀ pátápátá tí wọ́n bá máa ṣe ìsìlámù ti dànù kalẹ̀ wọ́n ti wà lẹ̀ redmond ni nígbà kan bẹ́ẹ̀ ni pé ìgbà tí ìkàbá ìṣẹ̀lẹ̀ láti pa nẹ́bí kó ni wọ́n ṣe wàhálà ìgbà tí ìkàbá ìṣẹ̀lẹ̀ láti pa àwọn sàádì ànẹ́bà Muhammad kí wọ́n ṣe kò jù bá náà lọ redmond ni káàkiri wọn pk náà ni ìmọ̀ òkú lásìkò àná Muhammad kó ti bàtà nẹ́bí Musa yíyan báwọn yíyan báwọn kó ti bàtà nẹ́bí mi. sọ̀rọ̀ sọ̀rọ̀ tó wà ń bẹ náà ká gbìyànjú òkú títí sílé lásìkò yìí tá a wà yìí kò bá mu. àwọn tí wọ́n ń ṣe ń jọ àwọn òkú bá mú náà ní wọ́n fi ń ṣe ó ń sókòdà mọ́lẹ̀ mi ọ̀nà tó ti ń gbà sí john century òkú sí ń gbà náà ọ̀nà tó tó dáa kò sí àdúgbò kan wọ́n lágbàlá àgbàlá yìí wọ́n á fẹ́ǹsì ẹ̀ ibẹ̀ náà máa ń sìn àkójú bí ẹ̀ bá níbi kan ládùúgbò yìí náà gẹ́gẹ́ bí káńsì kò sínú tí ìkàkùn lè wá bá àkójú tó burú náà kí táǹkì ò ní tẹ́ náà nù. àwọn lónìí kí ibo làwọn àgbàlá Kánádà lónìí àwọn àgbàlá ti di tí àwọn ọmọ ń yọ fẹ́ kọ́tà sí àwọn ó ti dá àwọn ọmọ ń kọ́ fẹ́ kọ́ńtẹ̀lì sí o tí ẹ bá sì kọ́ létí ẹ̀ lónìí tó ní ilé ìrún tó ń kọ́ lọ́wọ́ iléjàmbá ń kọ́ lọ́wọ́ ẹ lọ sí síbẹ̀ kò wúlò ó ti rẹ́ pé èyí ò ní àwọn ọmọ pàrà ta ni wọ́n ní bá ẹ tún á tó fún mẹ́lẹ́ ẹ lè fúrì pé ẹ fẹ́ ti ziyara òkú yín ẹ lè fúrì mọ́ ẹ tún á géètì ni ẹ bá lẹ́rù mẹ́mọ́ ẹ wú lọ ẹ padà wú lọ bí tí ẹ sá fún náà ni.

na láyé wọn fi ń fi gula mahamadu wọn fi ń fi ẹ̀yẹ màtọ́lá nàbí ọlọ́run lòun ló ló o sí ó kú sí tọ́lẹ́tì mo lẹ́ka sí ń fi kára nàbí ọlọ́run o wọ́n kọ́ ń tọ́lẹ́tì náà ni ó ṣe àbí okú mẹ́ àti pé ọlọ́run ti gbá yókù kéka nàbí ọlọ́run olúwa ní àwọn ànábì ọlọ́run ànábì tó sọ bẹ́ẹ̀ abdulkar sùdẹ́k bí àwọn ànábì ọlọ́run ibi tọ́lọ̀ wà lẹ́kùn wọn sùn ìyẹn ló máa ń kú sí. sọ́jà máa ń gbé àwọn òkú wa kàgbọ́ lọ sí fẹ́ẹ́ tó ní ìfọ̀kànbalẹ̀ wà ẹni ìzìyàwó tó rí ọjọ́ iwájú orí ìsìnkà tẹ̀lẹ̀ ilé kan bẹ bàtà tí wà nílé kéwú náà lọ lé kéwú ló a máa lọ sàdúrà mẹ́kùnbà ti kú wọn sùkú yẹn wọn sì sí pálọ̀ títí rúm ìgbà wọn sì sí ilé ẹ̀rí wọn pálọ̀ ni. níìsí àwọn ọmọ ti dé láti èkó wọn àgbáni ẹrẹ mọ́lẹ̀ ẹrẹ mọ́lẹ̀ ẹwàwé tí ẹ̀mí tó fi èrú wò ní ẹ̀sìn sí ni wúmà palọ̀ lọ́sù káta àfọ̀mù àwọn ọmọ ẹ̀sìn ti mọ bí owó ẹ̀wù ẹ̀wù sí tó ẹjá máa ronú jìnà kò sàǹfààní ibi kẹ́yìn lò lónìí àwọn ọmọ ilẹ̀ ti kọ́sọ̀bù lọ́la o wọ́n lè ta o bàtàlájì ti wá kú àwọn ẹgbẹ́ mi ọ̀dọ̀ ẹjá lọ sí wọn sí inú ilé wọn kọ́ lọ́wọ́ nílùú wa kúnlẹ̀ ẹ máa sẹ́yìn wọ́n sàjù mí lọ́dé ẹnìkan lọ́wọ́ kàrà tó lò ní sáàbì tó fi gbàgbé lọ sí ìtẹ́ àti wà sọ́nà ìdílájò kò wọ́n á dún ó lọ síbi síbi wàhálà yẹn ti gbàgbé alẹ́ tẹ́gbẹ́ ni. ìgbà táwọn alájà wọ́n kú omi oko tálá lọ kí àwọn aráàlú wa pé ẹgbẹ́ ẹ̀dẹ̀ wà láìsẹ̀ láì ó ti fámílà ọ̀dún àwọn sáà wọ́n ta orí fámìlì ilé wa fámìlì wa nígbà náà láti mú ìlú ẹ̀rọ ìlú kí lókè láti mú ilé wa lù wa wọ́n ta ni èèyàn náà sún wa náà lọ́ta. àti àwọn ọmọ kìnìún kan ọmọ kìnìún kan náà ni ọ̀mú ẹ̀rù ìjọba sí aláyé sí àyè mo lè ta kọ́mọ ọkùnrin náà nù mo lè ta mọ́lẹ̀ náà nù. ẹja máa lọ sí òkú títẹ́ àǹfààní wà ń bẹ̀ àǹfààní rẹ̀ bó tẹ̀ pé bí àwọn ti wájú orí lónìí àwọn àǹfààní tó wà ń bẹ́ ń fi yọkú bẹ̀ àìtó orí sàárè òkú mọ́lẹ̀ kò dáa ká máa jòkó lórí sàárè òkú àbí ká máa rìn lọ báyìí kò dáa iṣẹ́ ìfìyà lónìí kò sọ́tọ̀ lọ́dá sí ẹ bá ti lè kú òkè ẹ̀yà sí ti fi rúrú bá ṣe ṣé ẹ̀dẹ́ tẹ́ sòkú sí eré òkú lọ́mọ tẹ̀lọ. nítorí àwọn àlàfo tá a máa ń pọ̀tẹ́ tẹ́lẹ̀ sàárè ni àbí sàárè ni àlàfo tarin òun ni ó mọ̀tọ̀ àlàfo yẹn náà ń gbẹ́ nìsín náà ń sòkú sí bàbá dórí àyín tẹ̀lé ẹgbó ẹ̀ sábà kò orí kílẹ̀ ẹgbó èyí ńláńlá ni kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá ti gúlẹ̀ fún tó kò yẹ kó rí bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ní kéyìn ó jòkó àbí kó máa rìn lórí ògùn náà tó gbóná kó wá bó kó wọ́n mẹ́tẹ̀ kó gbá wọn anabi tó rí bẹ́ẹ̀ anabi ní kéyìn ó rìn lórí rẹ̀ ó dáa kéyìn ó rìn lórí sàárè òkú lọ ẹwà àwọn sàárè tí wọ́n ti dé lónìí wọ́n ti ń ṣe ẹ̀gbẹ́ ẹlòmí okò ẹgbẹ́ ìsàrí àdánbá anábẹ́rẹ́ akọ̀síbẹ̀ ẹlòmí àgbẹ̀ síbẹ̀ anábì sọ̀rọ̀ máa wá kẹwàá sẹ́là anábì ní lọ́sàn gẹ́gẹ́ kí yóò pọ́sà ní ọ̀tà ní ọwọ́ wọn láàbí kó bẹ́rẹ̀ fún ọmọ yàgbẹ́ ẹlẹ́kùnrin bá dáwọ́ olóòrùn fún pè gbogbo ọjà bí ó sálẹ̀ anábì ní kí wọ́n bọ́ sínú ọjà bẹ́ẹ̀ kó mọ̀ sí gbọ̀nsán bẹ́ẹ̀ ó sì dáa ju kó mọ̀ sí jẹ̀rẹ̀ kó mọ̀ sí gbọ̀nsán lórí òkú ìsàrí òkú lọ. everybody so itẹ́ òun la kéèyàn máa sin òkú sí òkú sí òkú tẹ́ sí sílé sọ́ẹ̀ sí sílé táwọn ènìyàn bàbẹ̀ kọjá táwọn ènìyàn gbọ́n àwọn ènìyàn gbọ́n kọjá ààrẹ ló máa sọ di mo lọ èkó ìgbọ́ kan tó wọlé kó wọ́n bá tẹ́ mi lórí wọ́n ti eré òkú máa tẹ́ àbá sùn sílẹ̀ gbọ́kìnrin tó kọ orí orí òkú oríṣiríṣi òkú láti ń dámọ̀lá sáré náà rẹ àwọn ti rẹ pa kò lè rìn kò lè rìn wọ́n kankan yẹn ni kò lè rìn àbá èyí rẹ̀ èyí rẹ̀ láti jẹun láti jẹ ogbẹ́ ẹwọ ní ọ̀nà tó wà mẹ́. àlẹ́bí ni kéèyàn wá máa rìn níbi kéèyàn jókòó lórí oògùn náà kó gbó lẹ́yìn àǹdí àlẹ́bí rẹ̀ ó sì gbàgbé kéèyàn jókòó lórí sàárè òkú lọ. sílẹ̀ kejì sàárè òkú tí ń bẹ́ lẹ́yìn ẹ̀yìn kò tẹ̀lé ẹ̀yìn tẹ̀lé bí àgbà fún un bó bá tẹ̀lé kú dé. wọ́n ti àwọn òkú kan àwọn tó jọ wọ́n jọ ṣe kékeré pẹ̀lú àwọn àbáwọn bàbá yẹn nìkan everyday bí ọ̀rẹ́ yẹn ni o ọmọ wọn wálé náà bàtọ́ wọn rẹ̀ everyday bàbá yẹn máa wá ẹ gbogbogbò tó bá ti dúró yìí ẹni tó jọ rẹ̀ gangan ibẹ̀ ni lọ fákùn ló bá àwọn ogun ibẹ̀ ni lọ ní ìsàdúrà fún yìí ìsàdúrà fún yìí lọ gbogbogbò ayé àbáyé máa wá àbáyé náà ti kú nísìnyí. ibi àwọn nísìnyí bọ́wọ́ lẹ́jà náà gan rọ́bẹ́ tó sọ̀kú mi náà èyí ìyá ebi òkú èdè ìsàlẹ̀ yìí wọ́n ti dé. ẹ̀wọ̀n ewu ńlá ni àwọn òkú but àwọn èèyàn wọ́n lọ sí ti àwọn òkú báwo bá tiẹ̀ lọ àwọn lọ. àwọn kan gbọ́ orí kúrẹ́ à ló máa lọ bẹ́ẹ̀ kan lọ́sẹ̀ nílẹ̀ kan lọ́dún ni àgbọ̀ngàn òkú gbẹ̀yà yìí ó ti láwọn àdúrà tí ẹ ṣe kẹ́kọ̀ọ́ wọnú àwọn àdúrà ní bá ti ṣe gbogbo òkúkú lẹ́mẹ̀ẹ́sì nìyí bàbá wọn bàbá ẹnìkan kú jọ̀kan àwọn lọ sálámà sí wọn àwọn ẹni ìpín ẹ̀ èyí ni àtàkùn àdìgúnlájọ lọ́gbọ̀n àwọn sọ pé àbáǹtí wọn lọ sí wọn lọ sí wọn bá ń títẹ́ àbáyẹ̀ dọ́dọ̀ alẹ́ bẹ́ẹ̀ bó bá kú àwọn ọgbọ́n tuntun àbá iṣẹ́ ló dáa iṣẹ́ ló dáa wọn lọ ah ibi táwọn òkú pọ̀ sí àwọn èèyàn máa lọ sí bẹ́ẹ̀ wọ́n máa ṣàdúrà àbá ọ̀rọ̀ táwọn sọ dáhùn yẹn pọ̀ níta yìí òun nìkan ló dúró lọ́pọ̀lọ́ àbáwọn táwọn àwọn èèyàn máa ṣàdúrà fún kò dúró lọ́pọ̀lọ́ rẹ̀ ó ní òkè àwọn tó ọjọ́ dá lóòótọ́ o tó bá tẹ̀lé ìlú alẹ́ tó má tẹ̀sí ìlú alẹ́ sí ìlú alẹ́ kan lọ́mọ̀ tó bá jù mọ́ o àwọn ẹgbẹ́ bíi alẹ́ ní ti ẹgbẹ́ wíí títẹ́ ni ọba tẹ̀ dìde ẹ̀rọ àwọn tẹ̀lé ti ń tọrọ ṣe òṣìṣẹ́ wọn nìkan ẹ̀rọ kò ní àbá jiyàn pé wọ́n ti báyìí wọ́n ti ọba tó yọ ọ̀rọ̀ mà nígbà òfin ti kẹ̀ nù. because àwọn náà pé ibi sẹ́wọ̀n yẹn pọ̀ sí ẹwọ ẹwọ ẹwọ gbọmọ ìdé nìyẹn ìjà yẹn pọ̀ sí kò tí a mọ ara àwọn tó mọ sàdúrà á sì rí àwọn tó jẹ́ pé ọlọ́run ló fi àdúrà àwọn olùdíjà àbí fún àwọn òkú mi. àǹfààní tó wà bẹ̀rẹ̀ lẹ́yìn àǹfààní tó wà bẹ̀rẹ̀ súnlà ní Muhammad ni. sallallahu alaihi wasallam bákan náà àìmọ̀ sàrí òkú ṣẹ̀rí ọ̀farama àìmọ̀ káwa mọ̀ àti káwa ṣe kó ga àìṣe bẹ́ẹ̀ so eléyìí ni àwọn kan tí a mọ̀ sí lẹ́yìn àwọn òkú wa وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Ah, sísọ bílẹ̀ tí a máa ń gbà ní oṣooṣù fún ọlọ́pàá báyìí káwọn gbàgbé ọ̀dọ̀ pé àwọn tó ń jẹ́ lóko náà wọ̀nyí àti dáadáa mọ́ tó ń wọ̀nyí àwọn ilé tí mo kàn sáyẹ́ títí náà ni ẹ̀rọ pọ̀ lọ ní oṣooṣù báyìí ni a máa ń gba sísọ bílẹ̀ so nǹkan ní kan bá rí ẹ̀rọ pàjọ́ kí akédáyé tó lùwà náà number one number two three number one àríkùn sálàmùsùlà. báwo la ti ń ka ọjọ́ nínú sẹ̀ríà paragun ká bá bímọ ká bí ọmọ ní ká kú ọmọ yìí ká sì kó ọmọ rẹ̀ ní ọjọ́ kejì rẹ̀ ká kájọ́ bùlá kà Islam wa ń tábàbẹ́ sí rẹ́dìmẹ̀dì ni tó ń dẹ́kun yẹn lánàá mahama sábẹ́ ṣe nǹkan tó ní kan sí ẹ̀ka ọgọ́tọ̀ láti kọ́ ànábì kí náà ṣe ọjọ́ kíkà lónìí àwọn ìgbó lọ́wọ́ kódà àfa kódà àwọn lónìí àwọn ìbò wọn bá lọ. lọ́dọ̀ àwọn ìbò àwọn ti ní oṣù tí wọ́n ń kà àwọn sì ní ibi tí nǹkan àwọn pè ní day wọ́n sáà ń pè ní night lọ́dọ̀ tí wọ́n aago méjìlá ọlọ́jọ́ ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àti ní bọ́ọ̀tì ẹ̀sọ́ bí ọkọ̀ aago rẹ tó bá ti di eleven fifty nine yóò sì yọ seventeen ní yọ ń di eleven ń di twelve kó àgbẹ̀ ọwọ́ kan náà ló fi yìí di èèyàn màlúù wọ́n ti kọ̀mpútaráìsì gbogbo wa pátá bá ti ń lo ayé wa nù. àbáwọn kankan bẹ tó jẹ́ pé àwọn náà lè gara àgbà ń bẹ̀ àwọn òbí ti dárí máa lọ́wọ́ bọ̀dà wọn náà lè gbà díẹ̀ díẹ̀ tá a bá ń gbà díẹ̀ díẹ̀ àwọn kan gbà díẹ̀ díẹ̀ débi pé gbogbo tẹ̀mí ayé wọn òkè òkun lọ́kẹ́ ṣe tí wọ́n bá ti tí wọ́n bá ti sáwé arábíà létí yìí tọ́ bí wọ́n bá yẹ kó gbogbo tó gbogbo àgbákò tó yẹ fún ẹwọ́ bẹ̀rẹ̀ fi àfọ́fọ́ àná sí ni. ètò tẹ̀mí ayé wọn lápátápátá wọ́n ti lo tó lọ́sàn náà Muhammad ni. àwọn náà ti ti lo yíyá náà lóyún náà rí. ọjọ́ pé a sí ọjọ́ kejì mọ́gbùgbà tí mọ́gbùgbà tí òòrùn bá fi lè wọ̀ báyìí àti bọ́sí ọjọ́ mi bí òòrùn bá òòrùn tó bá fi lè wọ̀ àti bọ́sí ọjọ́ mi gbogbo ìgbà tó bá wọ̀ ìgbà mi ń wá òòrùn àwọ̀ lágbo mẹ́fà pẹ́lú yìí ẹ̀dógún èmi náà pè lọ́wọ́ sunday ojú ahaj tó bá ti di pé mọ́gbùgbà wọlé báyìí tó ń wọ̀ táwọn pè ní àsìkò sínú ti tó àti bọ́sí ọjọ́ monday nù. òun ló fi jẹ́ pé ẹ̀rí eléyìí ọjọ́ wo la máa ń sọdún àwẹ̀ ọjọ́ wo la máa ń sọdún àwẹ̀ déètì wo la máa ń sọdún àwẹ̀ ẹ́ ọjọ́ kan ọjọ́ ọjọ́ àkọ́kọ́ ní oṣù àwa kí ni máa ń sọ pé a ti wọnú oṣù a ti wọnú oṣù báyìí kí ni máa ń sọ fún wa nígbà tí oṣù bá ti lé ẹ̀ẹ́dì tó tí àwẹ̀ bá ti di twenty nine àmọ́ wá oṣù wọ́n á rí oṣù yẹn ní ìgbà tó ń mọ oṣù mẹ́nu wọ́n á rí oṣù twenty nine àwọn sọ pé ah, àti oṣù ti yọ oṣù mẹ́nu lọ ẹ́ ṣàwá lè yọ. ìgbà lásán tó ní ah, alihamudulilayi kò sí àwẹ̀ mọ́ àwọn èdè káńtù ẹ̀ ń lọ ẹ fún ẹ̀yìn àbí ìgbà lásán pé ah, àwọn ti pẹ́ ìmọ̀ so tábà bí ọmọ láago mẹ́fà láago mẹ́fà báyìí nísìnyí mẹ́fà ní ọjọ́ kan nìlá bí láago mẹ́fà bọ̀ kan nìlá bí tábàwá bí ní aago méje lónìí o ó kú bí sẹ́jú mẹ́wàá ọmọ yẹn adidi ọjọ́ mọ́ndé ní kò mọ́ ọjọ́ mọ́ndé la bí o tábàwá kó ọjọ́ mọ́ndé láti bẹ̀rẹ̀ ní kájọ́ kejì láti wá ọjọ́ kejì lórí àti tábàwá kó ọjọ́ tó lákòó ọjọ́ sọ́ndé làkó Allahu ta'ala alam. Number two alaikum salaam tula. ok wọ́n ní lára ṣe sídà ní máa ń ṣe gbogbo nígbà tó kò bá kú tán òun ni kó tó wáyé títí sàárè wọ́n á bu àwọn ìpè báyìí wọ́n á jẹ́ báyìí wọ́n sọ nǹkan sẹ́nu wọ́n sọ nǹkan àwọn kan máa ń ka iná ń záyé wọn ká síbẹ̀ wọ́n á sọ gbogbo ẹ̀ ànábì àmọ́ sí bẹ́ẹ̀ àmọ́ ànábì kò sí inú ẹ̀rí tí ànábì máa ń ka kan sí kò sí ẹ̀rí tí ànábì máa ń ka nǹkan kan sí ànábì ó bu ìpè bá ó sì dá síbi ó bu náà ni ó sì súbà ó sì sọ síbi ìsàrí òkú kò ànábì ò ní mọ́ wọ́n lẹ́nu ìpè bàbá rẹ̀ bí wọ́n lẹ́nu kí àwọn ọmọ wọn lọ sí ẹja máa kọ́sí alẹ́ Muhammad alẹ́bí lọ́fẹ́ ọlọ́ọ̀tí náà ẹni bá bẹ́ẹ̀ ṣe ríro kálukúmọ̀ ò kọ́sí bọ́ọ̀ bá ti lè kọ́sí alẹ́bí ojú okùn ìtumọ̀ ara nù tọ́ọ̀ lè kọ́sí alẹ́bí pé alẹ́bí ìṣe ìkẹ́ báyìí ó gbọ́nà tún lọ ìwọ́n lókè yìí òṣìlọ́ òṣìlọ́ lọ́wọ́ ọkọ́ lọ́sì rẹ̀ lọ́lọ́kọ́sí ọlọ́run jábá wọn rìn kò tẹ́lẹ̀ kò sí pé ọmọ olóko kò sí ọgbẹ́ mọ̀lẹ́bí olókolóko rọ̀ sí. Allahu ta'ala àlà. Nọmba tírì. Méjì náà ni. Ẹnìkan lẹ́yìn ọ̀hán. Ọ̀rẹ́kùn alákọ̀ọ́kọ́ obìnrin tó lo nǹkan olóorun bíi tùwárí pẹ̀kú obìnrin tí ń lò kí n dájọ́ rẹ̀ obìnrin yẹn lò ó lókun gbà tí máa ń bẹ nínú yàrá wọn sóró da káwọn ọkọ wa náà gbọ́n tó bá dára wa kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n fẹ́ jáde pé pé mú ara ẹ̀ ló wà yóò máa rùn kó wẹ̀ dànù so obìnrin ò gbọ́dọ̀ rìn síta tó fi bàlágà kó rìn síta kí ká máa gbóòórùn pẹ̀tù ní ara rẹ̀ kò dá o kódà Nábì sallallahu alaihi wasallam bí hadith mi pé bóbìnrin bá kọjá láàrin àwọn ọkùnrin wọ́n á gbóòórùn pẹ̀tù lára rẹ̀ pẹ̀tù bá gbóòórùn nì ṣètò bá bákùnrin bá gbóòórùn pẹ̀tù lára obìnrin kí ló ṣe yóò kò tó wò pé ah, ah, ọmọ yìí máa ṣe síbẹ̀ ànábì ní wọ́n wá kọ́ fóbìnrin pé tó bá ọkùnrin tó tún wò lẹ́yìn ìgbà yẹn wọ́n kọ́ fóbìnrin pé obìnrin dìnnà. ànábì sallallahu alaihi wasallam àwọn ọ̀pẹ̀ oníkọ́ra ó bú jáì kóbìnrin wá wọ̀ láti ilé tó wá wọ̀ mọ́sálásí kó lọ kírun ní mọ́sálásí ṣe kókó fi kírun là ń sọ ó lọ fi kírun níbo ní mọ́sálásí pẹ̀fù ànábì ní gbogbo ní kírun ọlọ́run nígbà rẹ̀ kókó lọ́kọ́ lọ́wọ́ lè gbàrún rẹ̀ ó dìgbà tó bá lọ wẹ̀ fún pẹ̀kún ìtógò yẹn kó lò ń gbọ́n tó lè gbà kìí ṣe pé yóò fi ayọ́kọ́ mẹ́kọ́ díẹ̀ yẹn tí wọ́n wẹ̀ jẹ́ náà ní owó ẹ̀kú lára ọkọ̀ ńlá ńlá ní kó bẹ̀rẹ̀ níbi yìí wọn wà ní ọmọ àrùn dọ̀tí tó wà ní kí wọn ní kọ́ ọmọ àrùn dọ̀tí wọn ò sì ní káṣọ rẹ máa rùn tó wà ní ti yìí tó lè jẹ́ káṣọ máa rùn bí a bá rárá pé ọkọ̀ òkúbi kan wá pẹ́ńbẹ́ ọmọ àfọ́ ìdí ẹ̀mí tó jẹ́ pé òun máa gbóòrò burúkú níbi aṣọ ọ̀rọ̀ tó ń tẹ̀lé ẹlẹ́hàá náà kó o sì tó máa fọ́ gbogbo èrò gùn tí máa ń dà sí ìjà púpọ̀ náà lójúgbìn yìí ó lójú máa rùn kí pẹ́lú máa kọ́dà àwọn òfẹ́ kí ohun yẹn pé kò jáde ní kó máa fìdí kọ́. ná a rí ẹ̀gán àbí ó sàlàyé sí ó sì dọ́sùn náà yìí bàbá tó wá bí ẹni yìí wọ́n sàdúrà fún òun láti máa ń sọ gbogbo gbà ẹ ká máa gbìyànjú ká máa kọ wàsíyà kalẹ̀ kí n kọ́ bí ò lè kọ́ kí n fẹnu tọ́. ẹnìkan sọ aláìsí ní náà jẹ́ aláìpẹ́ yìí àwọn wọn kiri díẹ̀ wọn á lè pé ah, àwọn ọmọ ìwé pé wọn tó lọ bí làwọn sọ àwọn ọmọ tó pé bí bàbá tó kú o wọn sọ báyìí sọ báyìí sọ báyìí tí wọ́n rí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó kú bá sọ nígbà míì ó wá ti kéré tó mọ́mọ́ àyàn lẹ́rù àwọn àgbà tó wọ́n yí àsọ́bù òkú ní orí ká dáná kí sọ́jà fáwọn ọ̀nà ọmọdé kékeré. sùkà ni mo gbìyànjú àwọn gbogbo ìgbà ni ká máa múra rẹ̀ lókù gbogbo àbọ̀ títí wá ṣe rí tó wà pé wípé lè ṣe rí rèé kí a kọ afọ̀sígbọ́dọ̀ kan náà kó kún jóni náà ó wá kọ ẹ ó máa ń ṣe ó máa ń ṣe jìgì ní ìwàsíyà yẹn bóyá two two years ó máa ń two years gan ó sì táwọn ọmọ fún ó fáwọn ọ̀rẹ́ rẹ̀ ó fáwọn àfáwọn aládùúgbò ó fáwọn ọmọ ìyàwó rẹ̀ ó bá wọn ọ̀rẹ́ àwọn àbúrò rẹ̀ ó fún wọn kálukú wọn nígbà tó wá kú kálukú wá gbèsè jáde pé àwọn ah, ó fèmí náà ó fèmí náà ó fèmí náà gbogbo àwọn tó ti jẹ́ mọ̀lẹ́bí wọn wọ́n ti ṣe nà àwọn àfáà sún náà ni kí wọ́n tí wọ́n ṣe ìfòkù wọn wọ́n lé àwọn nígbà wọ́n ti gbà táwọn àfáà lẹ́nu wọ́n gbà kí wọ́n bá kú àwọn àfáà sún náà ni wọ́n ti fòkù wọn àwọn ní ká tó wọn fún wọn la ẹnì kó o ti gbọ́dọ̀ dáná bí òkú òun sórú ẹni yẹn kó gbìyànjú sórú ẹni sí yìí and again àwọn táwa jẹ́ ọmọ ìyá rẹ̀ pé káwa jágbo rẹ̀ káwa jó súnà káàmà sọ̀rọ̀ kábà sọ̀rọ̀ wọ́n ti dúró pé wọ́n ti ń sọ wọ́n ti dúró pé ìkankan ni wá ẹ a sì ńlànà ó lẹ́nìkan nu fámìlì wa bí ọmọ ẹ̀gbọ́n àbúrò afẹ́ ìjà fẹ́ ìjìnà síra díẹ̀ but inú kọ́pàdé kan lájọ ń gbé ní wà pé àjọ ń ṣe súnà ìgbà tó kú ìgbà tí yóò dákẹ́ mo láǹfààní àti kọ́ńkà owó sòkò rẹ̀ ọwọ́ mi náà gbèsè in fact fúra pé nọ́mà lásán ni kò sí nǹkan tó kàn mí ń gba pé wọ́n fẹ́ sókè lára mo ní tábẹ́sì nǹkan tó ní tí ó bá ti tẹ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n kò lè ti kọ́dà dúkìá àwọn ọmọ rẹ̀ tó sa láìsí ọwọ́ rẹ̀ ló wà tọ́wọ́ bẹ́ nígbà tó bẹ́ fún àwọn mọ̀mọ́ òkú yẹn tó bẹ́ fún ní yàrá kan náà àwọn yàrá ẹni tí wọ́n tọ́kùn fún àwọn ọmọ yìí mo yarí gan nígbà yìí síkẹ́ tó lè yarí wọ́n ṣe àkó fámílì wọn bẹ̀ mí wọ́n bẹ̀ mí wọ́n ṣe gbogbo ẹ̀mọ́ ẹ̀wá ẹ̀gbẹ̀ hàn o àmọ́ ẹ̀gbìn lọ ńlá sọ́ọ̀lẹ̀ kókò ẹ̀gbìn lọ ni a kálukú bá tún yẹrí gẹ́gẹ́ tí nìyí so tí àwa tí a bá jẹ jẹ́ nǹkankan náà káà ní máa bọ́ síwájú wọ́n padà ní kẹ́sì wálé fún ẹ̀sìn rẹ̀ pé ìlànà ìlànà wọn yá ìlànà tí wọ́n ti sọ̀rọ̀ wọ́n sílẹ̀ o so káà ní máa ṣe káà ní máa gbìyànjú ká máa dákẹ́ ó lérú ó lójú bá bísí ìṣẹ̀lẹ̀ náà ó lu yìí o àǹfààní mi yìí ń bẹ̀rẹ̀ pé gan ìkó ìyá ilé agbáko sí náà kọ́kọ́ á jẹ́ kọ́kọ́ á kéwú kọ́kọ́ á láwọn kéwú kẹ́jẹ́ àfa àsápọ̀ lé wọn òun máa ń fẹ́ gbogbo àpé káwọn yẹ̀ yẹ tún náà ni ṣúra ní ti ó ti kẹ́yìn máa lè ṣe bọ̀ kẹ́yìn gbìyànjú kẹ́yìn fẹ́ sọ irú bàbá tó kú bàbá bàbá rẹ̀ gẹ́gẹ́ tó yà lọ bá fún náà nǹkan tí ó wù tó wà láyé nǹkan tó wù lélẹ́yò tó wà láyé nǹkan tó wù lélẹ́yò tó yẹ máa sọ bẹ́ẹ̀ so gbà mí bàbá mọ́tò òkúra sọ́tọ́ kú jò ní ṣẹ́rí irú pọ̀ bàbá bọ́n ṣe kú ṣeéṣò kú wú àwọn ọmọ kékeré báyìí o àmọ́ tó rí pé bàbá ti sọ àwọn kankan kalẹ̀ ara lọ bá àwọn ọmọ yẹn tó jágbà nù àwọn ọmọ wọn pé tí bàbá bá ń bẹ láyé ní tí òun kan ṣe lélẹ̀ in fact ó sì tẹ ara ẹ̀ lọ ó sì tẹ ẹ̀ ń tójú ọmọ wọn ó sì tẹ lọ́rùn ó tẹ lọ́rùn pé ó ẹni tó lówó ń bá wọn pé bọ́ tọ́wọ́ fẹ́ bọ́ èèyàn two thousand ṣé lára wa lè lè bọ́ two thousand ni tí yóò mẹ́kọ̀ọ́ bọ́ lára wọn kí ló sọ kọ́dà ó kàn sọ ní wọn balẹ̀ kọ́dà kò jẹ́ kó kọ́dà kò jẹ́ kó ní kọ́kọ́ bù gbogbo lówó tó wíwá irú àwọn ìgbèjú bàbá yìí náà ti láyé kó tó kù láyé tó náà ṣe bó ṣe kan ṣe lélẹ́yìí o so káwa náà máa gbòjú kí ká máa ṣe ká máa sọ àtọ́lẹ̀ tó mo fẹ́ kẹ́ kéré o àwa tá a bá jọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn fọ́nà wípé àtúngbàdúgbò náà ni olókùtà ká máa lọ bẹ́ẹ̀ rárá o sábàǹgà àdúgbò ẹja lọ́mọ sálámà síra wa wọ́n tọ̀ pé lágbájá àti lágbájá wọn jọ máa ń rìn lágbájá àti lágbájá tọ̀ nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n lè fún ẹnìyẹn láyò pé àbọ̀tí máa ń kojú ìjọ wọn sọ pé kálukú sì ní nígbà tí wọ́n ti jọ wọn báà ń báyìí oníwọ̀n tó máa ń dá wọ́n lè fìyàn lẹ̀ tí wọ́n lè ẹkún ẹlẹ́bàtí máa tọ́nu jọ wọn. wọ́n làwọn lè á pẹ̀yàn tọ̀ lágbájá ti kú o tó lọ́ máa tọ́nu jọ yín o ló lè béèrè bẹ́ẹ̀ sọ ọlọ́run tàmánà wa. ó tẹ ẹni tó lọ sí júmọ̀ ẹni tó travel tó wá lè tán kí júmọ̀ ló gbọ́nà tó yá kí ẹni tó bá ń travel Islam ti ṣe àwọn kankan ní ìjẹ̀kọ̀ fún ara dídá Islam náà nù ó ṣe júmọ̀ kò ṣe júmọ̀ lọ́rọ̀ yẹn kan kò ṣe kéde kó kélé wọ̀ fún o àmọ́ kó kí júmọ̀ kì í sọ̀rọ̀ yẹn máa ó fún olè kọjá lọ kọmọ́kì olè kọjá lọ kọmọ́kì náà ó wá òun fẹ́ kí ẹlòmíì à èmi ò kí dé mi o kó wá kí náà tètè àwọn ọmọ kò kàn jẹ́ ọ̀ràn yẹn fún un pé ní òbí jọ́nà fún pé tí ò bá kí kò ní dẹ́sẹ̀ ó wá kí mà tó kí ó wá bá ó bá táyé àbí tó wà nísìnyí ìdájọ́ pé yóò fún òun kí ni kò ní kí méjì mọ́. والله تعالى أعلم زوري يوجكي زوري يوجكي والله تعالى أعلم بصوابه Okay. آه. tí a sọ lẹ́ẹ̀kan pé wọ́n máa fi yà òkú wọ́n máa fi yà jẹ òkú nínú sàárè pẹ̀lú ìṣesí kọ̀ọ̀kan táwọn ará wàyí bá ń ṣe. so ọ̀rọ̀ àwọn àlàyé tó wà mẹ́rin ni pé òkú tó bá jẹ́ sí pé kọ́lọ̀ olè mẹ́ta ẹnu sọ́ńdà mi olè máa ń sọ lápò kalẹ̀ pé ẹ mẹ́ta yóò pẹ̀lú sáàkùnrin ti àwọn àfáà tó wọ́n ṣe wá àti wọ́n ti ń takò ẹ̀jọ̀ wọn á kú wọ́n á kójọ lẹ́yìn wọn ṣe pé ọ̀rọ̀ wọn lásán tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ti takò nǹkan yẹn àwọn ò ní jìyà nù sàárè o àtẹ́kẹ́tẹ́ wọ́n fẹ́ sẹ́nu fámìlì wọn gbẹ náà òwe sàfà yóò bá wọn ṣe ṣe tó máa takò yóò tó kó sẹ́kùn wọn lórí ẹ̀ ẹgbẹ́ lẹ́yìn náà ó ti tù fetí sọ pé ṣòwú àwọn bẹ́ẹ̀ ìyàwó ní jà wọn nínú sàárè ẹ dábòtò ọlọ́run fún àwọn tá a wá níjẹ ìjọ àwọn ọmọ kan parí náà àwọn ọmọ kéékèèké so wọ́n ti ṣe ètò fún wọn lásìkò táwọn bá ti ń wà nínú mọ́ṣáláṣí ní gbogbo ọjọ́ Sunday ṣùgbọ́n àti àwọn tá ìbá máa mọ́ wá tẹ̀tẹ̀lẹ̀ kábẹ̀ sí ọmọ wọn wá so wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn nínú skul so ní lórí tó ṣe dédé fún wọn náà wọ́n lọ wọ́n lọ léwe wọ́n lọ léko ẹ̀kọ́ náà lọ́kọ́ mbẹ́ amẹ́kọ̀ọ́ ọmọ tó wà fún amadu tù dáwà mọ́ lọ sí yunifásitì tẹnu kó àjòkó ti kíní ẹgbẹ́ kò ní mọ́tà ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí wà lọ́wọ́ ayà yìí wọ́n bí sọ́pù wa wọ́n lọ wọ́n bọ̀ òun ò lẹ́kọ̀ọ́ kọ́kọ́ so láti organize ẹ̀kọ́ fún àwọn náà ń bẹ̀rù tí ó ṣe déédéé musawa tí wọ́n náà ó ti wà so táwa ti ń dé táwa ti bẹ̀rẹ̀ lẹ́kítọ̀ ká máa mú wọn máa lọ ni wọn bá ti kéré jù ẹjọ́ máa mú lọ ni ẹ má jà sọ pé kó máa lọ fún ara for security purpose. bákan náà wá tí ilé wa bá tún bẹ ní ládùúgbò wa bá ń bẹ tòsí táyà sí bàbá aládùúgbò yìí dáadọ́ sango là ń gbé ni àbá ń gbé ní táìwò ń bẹ̀ wọn ni àbúrò àgbìnà sọ́jà ní every Thursday láàrin mọ́gbà àti ìṣáì àwọn tí wọ́n bá ti dàgbà díẹ̀ nu wọn ni o wọ́n bá ti dàgbà díẹ̀ báyọ̀ tí wọ́n bíi ten fifteen twenty eight so àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó wà fáwọn ní ọjọ́ thursday kábàdí kírun sọ̀látù mọ́gbù ìtàn so iṣẹ́ náà máa fáwọn ní so wọ́n náà lè tẹ̀ ẹlẹ́jọ́ wá pẹ̀lú ẹgbẹ́ bí òbí èyí ti dóde ìfẹ́ ti parí so àwọn ẹ̀kọ́ orí